dọ̀sẹ̀ ẹ dúró déédéé kẹ́ ẹ dúró lákọ bí ìbọn à ń bọ̀ wá. Welcome, sir. Welcome, sir. Àbọ̀mọkùnrin náà kọ́rẹ́. Òun Arábìnrin fún láwùjọ tó dúró nǹkan. ọ̀gá mi sà wọ́n wà round ẹ jẹ́ kí n pè wọ́n pé sà kí ni yóò ṣiṣẹ́ sà ẹ jẹ́ kí n lọ bá wọn lọ́fíìsì wọ́n wà lókè ẹ jẹ́ kí n sọ fún wọn pé wà round. ọ̀gá. Okay ẹ lálejò sá. ẹ kí ló ṣe tó fi mo lálejò ló fà á tó fi sáré já wọlé bẹ́ẹ̀ o náà kò ṣe ní no sir ẹ̀rù ló bà mí sir ọ̀gá wọn wà scary ni wọn wà scary ojú wọn mi tiẹ̀ mọ nǹkan kan tiẹ̀ jọ mi mọ tí mo ṣe lè describe wọn bẹ́ẹ̀ ni sir. tí wọ́n gbébọn dání ni. Ah, ìbọn ìbọn ìbọn kan sá wọn eh, gbébọn dání wọn gbébọn dání the way they dress ìmúra wọn mi mi lè understand wọn wọ white wọn kàn wọn kàn rí bákan sá. relax Yes sir. Báwo náà ṣe rí kí náà wá? Ọ̀gá wọ́n wọ white àwọn mẹ́rin obìnrin kan ló wà láàrin wọn. Wọ́n wọ white wọ́n fi àwọn nǹkan sọ́rùn. Oh it's okay it's okay. Jẹ́ kàn wọlé. Sir? You heard me. Jẹ́ kàn máa bọ̀. Now sir. Jẹ́ kàn wọlé. Okay sir. ẹ kú rìn ẹ kú tọ̀nà. ẹni mọ̀nà ló ń tọ̀. oh good ẹ wá jókòó kí ni kàn fi kí ni kàn fi ṣe yín lálejò. ẹ kò tẹ́wàálẹ̀ àbátẹniwá ń tá a bá ju torí ẹni lọ. gbogbo ojú yín tí mò ń rí yìí kò fanimọ́ra rárá kí ló dé kí ni mo lè ṣe fún yín. fọláwíyọ ọmọ ọláọsẹ nìkan awúyẹfà ìkìlọ̀ làwọn ṣe fún ọ o lórí ilé ògbóni tó fẹ́ ta wọn ò gbọ́dọ̀ ta. okay good i thought as much. wọ́n gbọ́ ajákajá tá a bá wí lọ́rọ̀ tí ò bá gbọ́ ó dẹjẹ́ nígbàrà. Hmm. ìrìn àgbò mọ̀ mọ̀ tá a bá wí lọ́rọ̀ tó kọ̀ tó lóun ò gbà ó dàgbò mọ́lẹ̀. Hmm. ọ̀tọ̀ọ̀tọ̀ ènìyàn tá a bá wí lọ́rọ̀ tó bá lóun ò ní gbọ́ yóò fi ka àbámọ̀ bọ́nu ni. Hmm. wá gbà o àwa fẹ́ kó jáwọ́ lórí ilẹ̀ náà kí ikú tó pa ládìyẹ kó má bàa pa ilé rú ẹ̀ ẹ mo mà rántí oyè yín yẹn mọ́ o àbí ọkọ gbogbo eléyìí tẹ̀ ń sọ yẹn ó dòódì ó yẹ kẹ́yìn fúnra ara yẹn ti mọ̀ bẹ́ẹ̀ ni gbogbo àṣàmọ̀ ọ̀rọ̀ gbogbo àṣàmọ̀ èdè gbogbo lílò tẹ̀ ń lò asán àyá gbogbo eléyìí tẹ̀ ń pè ń bí yẹn ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé nu ọ̀nà ń yẹn ló yẹ kẹ́ ti dúró kò yẹ kẹ́ ẹ gbé débì listen wọ́n ní oko kì í jẹ́ ti bàbá tọmọ kó má làálàá ah ṣé bí bàbá tèmi ló nílẹ̀ ṣé bàbá ti yín ló nílẹ̀ ah, àbí kankan nu yín ló nílẹ̀ yìí ni ẹnikẹ́ni nínú yóò gbọ́dọ̀ dórí ilẹ̀ yẹn mọ́ o o ti máa sọ̀rọ̀ ni mo sọ yẹn. ro fọláwíyọ fọláwíyọ ṣé wọ ọ̀rọ̀ ti pé ibi táyé bá pa kóróbótó ayé sí ni wọ́n ń pè ní ìjókòó ayé. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ibi táyé bá fi kalẹ̀ sí ibẹ̀ ni wọ́n ń pè nílé àgbà. Mm. fọláwíyọ tó o bá dẹ̀wò tó o bá dẹ̀wò ọ̀ tán ọ dẹ́tẹ́ o. ẹ mo ti mọ̀ pé ẹ̀yin ló nẹ́ẹ̀sì náà tẹ máa sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo dẹ̀ ti múra àbùkù tẹ máa kànlẹ̀ bẹ́ẹ̀ ni nítorí wọ́n ti máa ń sọ wípé ẹni bá mọ sí jẹ ó máa ń mọ pé ojú ẹ̀ yọ èmi mọ pé ojú sí yọ ni mo ṣe mọ̀ jẹ tí màá fi kú àṣẹ ò ní tán lẹ́nu mi bí ọ̀ka tẹ́ ẹ bá fẹ́ mọ̀ pàṣẹ ò ní tán lẹ́nu mi bí ọ̀ka ẹ lọ sórí ilẹ̀ yẹn. Fọláwíyọ ẹ lọ dọ̀wù Fọláwíyọ tó gbẹgbẹ wo gbàgbé ǹjẹ́ ọ̀nà ti kú tó padà bẹ̀. bàbá rẹ gùn rẹ dẹlẹ ló ṣe bẹ́lẹ̀ lọ ilé ọ̀hún ni wọn náà fẹ́ dà yìí tó o bá sọ́ra tó o bá jáwọ́ lórí rẹ̀ ọ̀hún ó balẹ̀ lọ. kò sí kankan nínú yín tó máa kú síbi táṣù ẹ̀ wà. gbogbo ẹnu rẹ sọ̀rọ̀. tẹ́ ẹ bá kú pẹ́ ẹ sọ pé mi ò sí láàyè mọ́ ẹ lórí láyà ẹ pa bàbá tó bí mi ẹ tún dúró níwájú mi ẹ tún sọ àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo yín lẹ máa kú tán lẹ́yọ kọ̀ọ̀kan púpọ̀ ọdún yín bẹ́ẹ̀ dẹ̀ ṣe dúró yìí ibi tẹ́ ẹ mọ tẹ́ ẹ kù sí ojú abo ògbé lọ àbẹ́kọ́ ẹ má bàbọ̀. Fọláwíyọ kí ni jọ lọ́kọ̀ tó fi jólẹ̀. tí yé ń di èyí wọ́n dé òbí dé yẹ. èmi ní sọ̀rọ̀ báwọn kò yí ọ ọba yí ọ ni bẹ́ẹ̀ báwọn wá wo ṣọ́ọ̀n kọjá lórí ilẹ̀ wọn àbọ̀ kọjá ń bẹ́ẹ̀ bàbá wa ń kọjá bẹ́ẹ̀ ó rí pa àti náwó sórí ilẹ̀ ọ̀hún a ò rí corner piece tá a ṣe ni. ẹgbẹ́ èèyàn ló ṣe corner piece ọwọ́ tó fi ṣe corner piece òun náà máa fi wú. pàgbẹ́ náà. mo jẹ́ ní gbèdégbèjọ́gbẹ́. lisa abarọgọ. àwọn oúnjẹ. abiyọla. mo jáyé. ìwọ ọmọkùnrin nǹkan tí ń bọ ọ̀sẹ̀ lọ́rùn ewúrẹ́ tí ń jẹ́ kó kúkú òjijì yóò pọ̀ lálejò láìpẹ́ ẹ sọ ẹ sọ. awo pupa òun sá lọ ni o ẹ̀ ń wùwọ̀ ọlẹ́ni tí ẹ tó bá jẹ́ pé ẹ̀gbọ́n gbogbo yà lóòótọ́ kó jẹ́ pé iṣẹ́ ẹ̀yin àwo yín dá yín lójú ẹ dúró kájọ fàmí mi máa rest yín ẹ̀ẹ́dẹ̀ tún ní jáde ńbẹ̀ wòran níbi táyé lajú dé yìí ẹ kan gbogbo orú eléyìírín láàrin ìgboro ẹ̀ ń bọ̀ nínú ọ́fíìsì ń bí nígbà tí àwọn ọlọ́pàá wa tíṣẹ́ wọn ò ká wọn lára dáadáa wọ́n rí yín ẹ̀yìn rìn láàrin títì báyìí wọ́n kó gbogbo yín kọ̀ọ̀kan kọ́ kó yín síbi kan gbé kan gbé yín lọ sí ṣáló síkírọ́rìtì tó jẹ́ kẹ́ wọ bí gan. ẹ bá jẹ tán kọ́. àgbà ó kù sẹ́yìn. fọláwíyọ ti wá jẹ tán báyìí o. bẹ́ẹ̀ni. ó wá kù sẹ́yìn fún. ẹ wo fọláwíyọ ti ń jẹ fọ títí ó ti jẹ gbẹ̀ǹkà báyìí ó ti dópin ẹ̀fọ́ ní jíjẹ. oníjàbùtà ti ń dẹ́sà títí ó ti kẹsẹ̀ bẹ́ sáré dandan ni kẹ́hìn ọ̀tá tójú sí mú ẹnikẹ́ni tó bá ṣe ẹjọ́ nìkan ṣe ní kọ́. ó yẹ n so. rárá o èmi kẹ̀ ah, kì í sọ̀rọ̀ ọjà lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí mo kàn jẹ́ kán mọ̀ pé kán má kọjá àlà wọn ni bẹ́ẹ̀ ni mo dẹ̀ jẹ́ kán mọ̀ wípé mo ní bàbá dìgbẹ́jọ́ ó tán ẹ ṣe gan sa màá yọjú sí ẹ ṣe sà yẹ sà. hello sir. hello dilọ ẹkújọ́ mẹ́ta sà ọ̀pọ̀ ẹni fọ́lọ́ sà ẹ mo ní kí n pè yín lórí ilẹ̀ yẹn ni o. oh fantastic have the right time gangan lẹ pè sí i. àwọn báyà ṣe ni ọ̀ jẹ́ kí n sinmi rárá àti rárá. ẹ lọ ta ilẹ̀ yẹn ẹ carry on anything tẹ bá tún bá lórí ilẹ̀ yẹn ẹ ta gbogbo ẹ pọ̀. all right sir all right sir all right sir. okay. okay sir màá get back to you sir all right sir okay bye bye sir all right. okay ẹ jà wèrè ẹyẹ lé ló ń bá yín tàn tẹ́lẹ̀ ó lọ ṣe lẹ́ṣẹ̀ ń lẹ́nu tẹ́ fi ń pọ̀fọ̀ mi by the time tí n bá ta ilẹ̀ yẹn dànù máa wo nǹkan tẹ́ bá ṣe gbogbo tó rùn àtàn lẹ̀. ẹ má fẹ́ gùn ṣeré ẹ̀yà ọkọ ẹ̀ náà fún ìṣẹ́ ó dẹ̀ dá yín lójú pé ilẹ̀ yìí pé two plots. Ah, ah. madam ẹ mọṣẹ́ tí mò ń ṣe náà mo kí báwọn ìrìn àti ò bá lọmọ nínú ìbú àti òru rẹ̀ ló pé tó bá rí lójú ẹ pèsè ọ̀fẹ́ rẹ wá bá yín wọ̀. <laughs> well it is not that i do not trust you ó kàn jẹ́ pé o gbúdọ̀ tẹ̀gí àjẹsẹ àbí kí lè fẹ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ilẹ̀ yìí make sense kò tó bá ra ẹ máa gbádùn ẹ̀ gan. ó make sense àmọ́ rò wó la. sorry ma ẹ jọ ẹ jọ ma. láti bo. ẹ rà sà ẹ rà sà. ẹ lẹ́ o kí lẹ̀ ń wá. orúkọ mi ni Badmus ani baba amòfin ni mí. àní kí ló ń wá lórí ilẹ̀ ọ̀sà. Um, ẹni tó ní ẹ̀tọ́ sí ilẹ̀ yìí ló ní ká bóun ta. Ah, ta ilẹ̀ òòṣà ta ilẹ̀ ọmọ ṣíṣe ń rojú àìṣe ń bẹ̀bẹ̀ tó ṣe tọ́tọ́ dá kan tíwájú ò lọ tẹ́yìn ò padà sí ta ilẹ̀ ọmọ yẹ̀kú yẹ̀kẹ̀tẹ̀ kílẹ̀ alárẹ̀ má bàjẹ́ ah, olúwo. ìgbà tí mo sọ yé yín àmì ẹni tó ní sí ọ̀fọ̀ ilẹ̀ yìí oníkàbọ̀ òun ta. ẹ ẹ arákùnrin tó bá jẹ́ pé nǹkan tí àwọn ọmọ kú ayé ń bẹ́ ọ sọ tó bá jẹ́ pé kì í ṣe pé òun wọnú etí ẹ ẹ ìwọ ìyá tó wà lọ́ọ̀kan ìbádá kó o tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó o gbọ́ nǹkan táwọn ń sọ wú ọmọkùnrin àwọn tó ń wò lórí ìdúró ayé ni wọ́n o àwọn ní aláyé àlọ́ ọ̀run ní tí wọ́n bá tẹ àtẹ̀gbẹ́ ni orí ilẹ̀ tẹ wá wọ̀ yìí orí ilẹ̀ tẹ wà yìí òun ni wọ́n ń pè ní ilẹ̀ òrìṣà ilẹ̀ ọmọ ògbọ́ni ẹnikẹ́ni tí ó bá jọ ọmọ ògbọ́ni tí ó jọ ọmọ ó débẹ̀ tó dáa pọ̀ kò gbọ́dọ̀ tẹ́ ẹsẹ̀ dé orílẹ̀ yìí bàbá dẹ̀wò yóò fi kú sèfà jẹ. wá gbọ́ o ilẹ̀ tó ń wo ìjìnlẹ̀ òrìṣà ni kì í ṣe ẹntẹ́ni kankan lè ta ọgbọ́n. ẹ ẹ sà ẹ má bínú o ẹ kóra yín kò ní. ẹ ẹ má bínú sà tẹ bá nífẹ̀ẹ́ sórí ilẹ̀ yìí ẹ lè kápẹjọ àtúntò wá wá ṣe uh, ọ̀ríran ni ọ̀rí kọ́nà pìsì tá a ṣe bẹ̀ ń ọ̀rí kọ́nà pìsì. o ti yé mi a lè ṣe ká má rí irun wọn báyìí àwọn intruders. ọjà yẹ a mọ̀ ń wọ̀rọ̀ yàn ọmọ tí fẹ́ mọ̀ lárọ́nù. Ah! Fọláwíyọ àbúgbàgbé pé bàbá dégbò àṣàgì ni bàbá dé ọ̀nà àṣà ìlú wa bàbá délùú kò mọ ni kò mọ yàn pópó olóró làásà àwọn àmú pópó olóró àtàlùláyà yóò rí bínú àwọn ẹbọra bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni yóò rí ni torí pé ìyá mi àbẹ̀ní ìyá mi àbẹ̀ní ò ní lajúlẹ̀ kan talẹ̀ mọ́ lórí kan talẹ̀ mọ́ lórí. olùwàgò ọwọ́ yín lọ̀rọ̀ ikú sí o bí àgbẹ̀ rẹ̀ bá wá rokoroko tó bá pàdé òkúta lọ́nà tí ọ̀bá sàmì sí àtọ́kọ́ àtàdá ti ń bẹ lọ́wọ́ rẹ̀ àwọn onúmọ̀lẹ̀ yóò sì gbà. ìjà yá nu o. ìjà ti yá ìjà ti yá o. ìjà ti yá o. ìjà ti yá o. àti kanu yín bá bẹ̀ mí. ọ̀sẹ̀ yá bẹ̀rẹ̀ kọ̀ọ̀sẹ̀ bẹ̀rẹ̀. láti bàbá ti kọ́lé bá kọ́. akọ́lé ti dá bá kọ́. ẹ má rí ṣẹ̀ṣẹ̀ fi ẹ̀yà ọkọ̀ ẹ má forí ṣàlẹ̀. ẹ mọ̀ nlẹ́. ẹ lẹ́ bàbá ẹ lẹ́. ṣe ti parí ẹ. bàbá gbogbo ètò ti tò. ó ti tò. bẹ́ẹ̀ni bàbá. ètò ti ọṣẹ tí mo ní ẹgún kọ. sàkútùngún lọ́lágbára. sàkútùngún lọ́wọ́. ẹgbẹ́ náà sọ ẹ lẹ́rìí gbọ́ sẹ́ni yẹn jẹ ọdún mẹ́rin la fẹ́ fi pilẹ̀ wèrè jọ́wọ́ ní òbí gíjẹ olówó mi àsápẹ́ ọ̀la ẹkùn tó fi torí torí ẹkùn tó fi tìlùtìlù ẹkùn tí ò sí ìjẹ̀kan tó ti béèrè mi. a pè tùtù tó ní ilé ìyá a bí eré bí eré ẹ̀ ń pè mí lólè nù wo a pè tùtù bí yẹn bá ti ẹ̀ pè mí lólè lórí iṣẹ́ tó wà lẹ́yìn bá ń bá ń lo bá ń lára mu ah, eléyìí tí ó ti ṣeé ṣe ó ṣeé ṣe. rojú ráàyè ńgbà tó rojú ráàyè lólóhùn ọ̀tàlẹ̀ àwọn ògbóni. Eh, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ńgbà bá ti sọ́dẹ̀ lálẹ́ gẹ̀ tí ò lójú àtòkùnbọ̀ yóò mọ̀ pé ibìkan bẹ táyé gbé de ni tí wọ́n ń pè ń gbédè. ẹ wo otukọ ṣe é gbàgbé ìkànnì ẹ̀kọ́ tí mo ní a wá àtọ̀pọ̀lọ́ tó gbọ́mọgbọ́n nǹkan náà ìwé kan ń bẹ lọ́wọ́ mi. Eh, mélòó ni à ń sọ ọ̀pọ̀lọpọ̀ gbọ́mọ pọ̀ lọ́jà bí èèyàn fẹ́ sunsun bọ́ fẹ́ yíyan kọ́dà bọ́ fẹ́ bíbọ̀ yóò rí níjọ́ àbá sí lọ́jà lọ́mọ ewé jẹ. tó bá tọ́ ọ̀rẹ́ bá mú wèrè. ọ̀rẹ́ nu ẹ gangan wo. ńgbà tá a bá fi rí àsìkò tá a wà ìsọ́la hmm. inú kéde lé ẹ ṣe gan-an sábólógùn tí ní ọ̀sà ò. sínú mọ́tò. ọgbọ́n. yẹ bàbá. yóò sì jẹ́ bó ti yẹ kó jẹ́. ṣe hmm. ẹ jọ o wọn ní tójú bá yẹjú. kó wọn má yẹ. kó wọn má yẹ o. òun <laughs> ò lè yẹ. kó wọn má yẹ o. òun ò lè yẹ. ẹ ṣe. ẹ òwò ọsà má gbàgbé. ah má gbàgbé. ṣe o kò sábólógún ti ní ọ̀sà. a ó di dandan ní gbogbo ọ̀nà ẹ má jẹ́ kí omi kó tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. ẹyin ò ṣe wọ̀. <laughs> nítorí wọ́n ní ọmọ gbà ni mí. Eh? Eh, ọgbà ti gbà ọ́. Eh, mo dẹ̀ tún ti sá lọ gbà mi ò gbọ́dọ̀ <laughs> oh. mi ò gbọ́dọ̀ ṣíṣú yọ o bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹjọ́ o. ẹ̀lẹ́ ẹ̀lẹ́ ah, ọgbà ò ní tì ọ́ ṣe mọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Mm. ẹ ṣeun bàbá <laughs> ọkàrẹ ẹ ṣeun ah, oh, ẹ ṣeun ọmọ àgbà ọmọ àgbà ọkàrẹ ò ní ṣìṣe. ọjà tí a lọ náà. ẹ rọra o. oh ó o Dabo. O papá. Vou ligar. ò lè fẹ́ ọmọ yẹn. Màámi kí ló dé? Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Bí wọ́n ṣe ń sọ fún mi lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ nìyẹn. Ah! Bàbá hmm! bàbá hmm! Hello. Hello ma, good afternoon ma. Afternoon báwo ni ṣe? Ẹ dúpẹ́ náà. Jọ, àlejò olúwarẹ̀ ọkọ mi. Àlejò? Yeah. Àlejò kọ́kọ́ ò sí ní ọ̀dọ̀ wọn. In fact, he's not on set. Ah, ọkọ mi ò sí lọ́fíìsì. Bẹ́ẹ̀. But wọ́n sọ wọn ní compound náà. Oh, bosom friend wọn kan ló gbé wọn jáde. In fact, kò ì tí pẹ́ tí wọ́n jọ Ah. sí. Bosom friend. Yes. Ah, anyway, okay, ṣé ọ́fíìsì ẹ̀ wà ṣiṣẹ́? Ṣiṣẹ́ rárá wọn ò sílẹ̀. all right can I wait for him. of course you can. all right have your seat. thank you. no mommy kì í ṣe bẹ́ẹ̀ rárá àwọn kúlóyìn stress mi láti máa yọjú sí yeah mo láwọn bọ́ ní iṣu kan tí mo yanjú lọ́wọ́ ni tí n bá ti yanjú ẹ̀ tán màá yọjú sí yín mommy <laughs> hello both of you okay mo promise yín ní weekend yìí màá mọ́kọ mi wá kí yín <laughs> love you <laughs> oh god um, Taju, yes? jọ ṣe small phone mi wà bẹ́ẹ̀. small phone mi. Eh. no kò sí níbí o oh oh oh oh mo ti rántí mo ti rántí okay mo bá. all right. Anna. Sir? Dára sí mi ti lọ. Ah, mo kàn rí wọn tí wọ́n receive call bọ́tà. Ah. Okay, whenever tó bá ti wá, màá sọ pé mo sí lọ́fíìsì. Do you understand? Mi ò sí lọ́fíìsì. Láìpẹ́ kí ló ṣe mo bẹ́ sọ̀rọ̀ rẹ̀. Gbóyèga. Dára sí mi, uh, I was actually mi mọ̀ pé o dá sí mi ọ̀pọ̀ ní mi o ọ̀dẹ̀ ní o mo bèrè lọ́wọ́ ẹ̀ ń sìn mo ní ṣó ti lọ. mummy mi mo disi Gbóyèga fi ń sá fún mi. ó ń sá fún ẹ. bẹ́ẹ̀ ni mà. báwo ni o lè má sá fún un. ẹ kò lè mà. ẹ̀yin náà mọ̀ pé mi ò lè má sá fún ẹ dẹ̀ mọ̀ ìdí tí mo fi ń sá ẹ ti gbàgbé ọ̀rọ̀ ogun àgbà mẹ́ta tẹ́ sọ fún mi oúnjẹ àní tẹ́lẹ̀ ojú ogun ṣebí bábélì lọ. ogun àgbà mẹ́ta. bẹ́ẹ̀ni ogun àgbà mẹ́ta ń jà ẹ. dára sí mi. dára i love you i love you very much. mo nífẹ̀ẹ́ ní gbogbo ọjọ́ ayé mi but i can't help it. see tọ́rọ̀ ẹ̀ bá máa látúnṣe ni ìyá àdúrà máa ti sọ fún mi àtìgbà tó ti jíṣẹ́ fún mi I've been praying very hard Dara I'm so sorry. I am so sorry. We can continue. I am sorry. Gbogbo ìgbà. Ẹ̀dá wọn ò kẹ́yìn. ọlọ́run foríjì wọn. Ah. o ò rí nǹkan gidi sọ fún yàn àbí kó mọ tú fún ọ. welcome o. ẹ káàbọ̀. ṣáájú kí ló ṣe fún ẹ̀yin jẹ́ tó fi di pé ńgbà tó gbé wọlé ìbínú ló bá wọnú ilé mm. mo fi gígùn lójú ni. igi sì a je ojú èèyàn láìsí ojú ẹran. ó fi gígùn. ọmọkùnrin ti ríṣẹ́ lọ́gbà wèrè o ó fẹ́ finú ọgbà olówó lẹ̀ fi gígùn odidi ẹ̀yin jẹ́ Elédùmarè. ẹ dá kí ló dé tó fẹ́ fọ Elédùmarè lójú náà. àbí. ẹ ẹ ẹ dákẹ́ tẹ́yìn ṣe kábàkàbà ọmọ tí eléyìí gbé ọbọ̀ lẹ̀ ń ṣojú yín tẹ̀ ń wo kankan ó sì wọ́n náà lé lọ ẹ wà ń bi awakọ̀ pé kí ló ṣe fún ẹ̀yin ju Elédùmarè ó fi gígùn ni kò fi gígùn ni ẹ̀ à ń sin yamayama sóhun lọ́kàn àbí kẹ́ ẹ pe ọmọ jáde kẹ́ ẹ bí pé kí ló ṣe. kò ní làákàyè tí ẹ jáde. ẹgbẹ́ nu òṣìṣẹ́ àwọn jẹ́ tẹ́ sojú bíi bọ́rìsì mọ́tò ṣèbí bá àyìn lẹ wà ń gbà tẹ́lẹ̀ ní pé igi ló ń fi gún lójú. bẹ́tà ah, ah. bẹ́tà kò ní kò ní làákàyè kọ́ bọ̀ hmm. tó lanú lẹ̀ bí ẹsẹ̀ ẹran kò ní làákàyè kọ́ bọ̀ ẹ ẹ wo mo ti mọ nǹkan tó sọ ọmọ wọn mhm. ọjà jẹbọ láti ta ni o ọjà ló jẹbọ láti ta. lóòótọ́ ṣé ìmọ̀ gbé gógó ni débi pé ń lọ síbi ọjà tọ́jà fi jẹ́ ń bẹ̀. irọ́ ìrópà ní ta. ẹ bá one point five. abẹnugun ranger kò sí wàhálà ẹjọ́ ń ta ni. ẹ dákun ẹdúró ẹ ti sọ èmi nu o mhm. ẹ̀yin ọjà àbí nǹkan tẹ̀ ń sọ sanra lọ́jà àbí ṣèbí tá a bá rán yẹn lọ́jà ṣèbí mi náà wọ́n ràn. yé gbẹnu sani jáde owó mọ tẹwọn pẹpẹ o lọkọ lọ sẹnu sọ sọ bí ansa àdúrà mọka Ọlọ́run sọ ilẹ sọ ibọ Ọlọ́run sọ ilẹ sọ ibọ ṣé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ lẹ kò sí ìtò kan wọn bẹ ṣé wò lọpọlọ ni. ẹ wẹ wá du o ẹ dákun nítorí Ọlọ́run o Ọlọ́run ṣàánú wa kò ní sàṣàkùsà bẹ́ẹ̀ gbogbo wọn lòun rán tá à ń ṣe yọ ẹkọ ní mi lé o ṣe rí bí ọ̀gá bá rí pé nǹkan kan ṣe ẹyin jú èmi wọn fi agrẹsàn rẹ sí i láà o ẹ èmi wọn provocation rẹ sí la torí ẹ wá dákun ẹ jẹ lọ béèrè tó ṣe. èwo ni ṣé wọn lọ ní kọjá jẹ wá láti ta ni. ọjà ah, ah. kéwọ́ lọ́jà ń jẹ. Ah, ètò ọba ti mọ̀ wọlé lọ bọ́ọ̀bá ti mọ̀ wọlé lọ bí. ẹyìn ẹni tú. sọ ń gbọ́ kì í sì ṣe pé bóyá ó pe kọ́ọ̀lù kan tó jẹ́ pé ń bá yàn jà lórí fóònù. bóyá kẹbèrè lọ́wọ́ ẹ̀. ọ̀tọ̀ là ń lọ olúwa ìyá mi kú. ìwọ ò ṣe ní nǹkan méjì ju kú lọ ìyá mi kú bàbá mi kú àbúrò mi kú ni tiẹ̀ gbọ́dọ̀ ìwé irí ibi tí wọ́n ti ṣe kò mọ ni ṣé ìyàwó lágbolé yín ni àbí kí wọ́n sílé. àwọn tó kó kọ́kọ́rọ́ sílé àdúgbò wọn dání wọ́n ti kú dànù ni kò sí bọ́lá òun ṣe máa dá yẹn kọ́mọ̀ ní purpose láti dọ́tọ́ lọ́n ti dá yín ọlọ́run ní kẹ́ wá fojú yín ríbi ni ẹ sì ní fojú kan ríbi. ojú méjèèjì ni ni ó mọ fi ríbi. méjèèjì ni kẹ́lì complete. àmì ṣe wá rí tibitire lọ́lọ́run dá yìí bẹ́ẹ̀ bá ti ń rí rẹ̀ ńgbà mi kan bá fi hàn ibi ọ̀tẹ̀ lé ni ńgbà bàbá mi ò tí ì kú mo gbọ́dọ̀ pa ah. ó dá ọ̀ ní fojú kan rí pẹ̀lú ọjọ́ orí ìlú tó rí bí náà rí bí ọ̀ ní fojú eh. kan rí bí. yẹ òkú ah. ó já wèrè ni wọ́n sọ ọ̀rọ̀ òdì sí mi o yẹ òkú ah. yẹ òkú bàbá yẹn ló máa ń bá lọ bàbá yẹn òkú. ó ti dohun àlòpá ti fẹ́ẹ́ náà mú. ó jẹ́ ní mọ́mí ẹ̀ wà bẹ́ẹ̀ wọn ò dẹ̀ sàn kankan. Abíọ́lá bíi sísá ó wà bẹ́ẹ̀ in fact ìgbà tí mo kó débẹ̀ mú mi ọkọ ṣe bí abiyamọ o bọ̀ tí kò tí kò yé mi ni wípé ńgbà tí mo débẹ̀ nígbà tó yá bí èṣù ṣe wà di ohun tó pàdé àtò ńlájà ni kò yé mi. wo má jẹ́ kó yí ẹ ẹ sórí ìran tí ò bá rówó rí òun ni ò lè mọyì ọmọ tó dàbí tiẹ̀ báyìí bó ṣe máa ń ṣe nìyẹn dúró ná ohun kan tó sọ pé o gbé fún gbóyè gàbé kó gbé fún mọ́mì ní last week mo gbé fún yes mo gbé fún wọ́n gbà lọ́wọ́ ẹ̀. yes wọ́n gbà lọ́wọ́ mi. kò ní dáa fún wọn bó ṣe máa ń ṣe ó kì í wo fíìmù yorùbá bó ṣe máa àwọn ìyá ẹ̀ bó yẹn máa ń ṣe nìyẹn ìyá ọkọ bọ́ǹvìtà ló ń pè wọ́n má dá wọn lóhùn mí ní jèrè wọn má dá wọn lóhùn jàre wo gbàgbé ẹ̀ má jẹ́ kó bọ́dà ẹ̀ kó tó wa mọ́tò láti bí by dana street ń sì wá ríyàn tó da tó máa máa lé ẹ kiri pẹ̀lú owó tó máa pè ẹ́ má wọ́ọ̀rì aláyé bọ́ kitchen fún mi kó dáná ẹ ní kí n dáná lẹ o. ò ń ṣunú ni aláyé dìde kó dáná fún mi jọ Nira rude. don't think like that ó kàn jẹ́ pé mo busy these days ni really my all the way husband <laughs> ta ló sọ bẹ́ẹ̀ fún yín ẹ̀yin náà mọ̀ pé owó náà do something now <laughs> so ẹ̀yin náà mọ̀ lẹ́ kájọ jobi abi. Eh, serious ẹ jọ̀ọ́ má pè é padà. Yeah? Talọkùnrin tó ń bá sọ̀rọ̀ lórí fún. He's a friend of mine. In fact, ọ̀rọ̀ ẹ ló ń sọ lọ́wọ́. Ó ní ṣé òun tọ́jú mi, mo dẹ̀ ń dá lóhùn. Bravo. Ọ̀dẹ ló pè mí ni. Ìwọ ń bá boyfriend ẹ sọ̀rọ̀. Ó ló ní kó máa kí mi. Irọ́, ó yẹ kó ní kó máa kí mi ni. Ìwà aṣẹ́wó òṣì yìí ẹlẹ́dẹ̀ ẹ̀yin obìnrin tí ò bá ti ṣọ̀gùn á jẹ́ pé àkìtàn jìnnà sí ni. Ah, múrewa ọ̀rọ̀ yà bí mi. tí o bá tún sọ anything níbẹ̀ yẹn sórí àwọn tó rí wa àgbàtà wọlé yẹn wọ́n máa ṣe é mọ̀ tó bá wọn bọ́ta now pick your things and get out. Ah, get out. out báwo ah, by this time of the day ibo ló fẹ́ kí n lọ. anywhere tó bá tún yẹn kó lọ i don't want to care get out before i change my mind. okay okay i'll do it out. Get out! Okay. Get out! Okay. Wow, Idiot. Olúwa mi, ẹ̀yin Good morning, Dad. Good morning. How was the night? Great. What is the problem? Nothing. Wọ́n ló kẹ́ jẹun láti be ẹnu ọjọ́ mẹ́ta ìnẹnu lé wọ́ àpọ̀. Mo kàn feel like ni. Má sọ fún mi pé òun ronú torí bọ́ ẹ̀ àbí? rárá. ìwọ ti ń ronú nípa ọkùnrin ní èjì tó wáyé ṣé kí sọ tọ́ fún ẹ mi ò láìkì bọ́ ẹ dadi why mi ò láìkì rárá ah. kí ló dé ó ti serious jù mi ò dẹ̀ láìkì irú ọkùnrin tó bá ti serious bẹ́ẹ̀ problem ni wọ́n wọn kì í da lọ́jọ́ iwájú. dadi. ẹ na ojú ẹ ti le jù ní ìfẹ́ ṣó ti yẹ ń sìn àmì tí ẹ fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọkùnrin kankan ní láìpẹ́ mọ́ for now kí lọkùnrin fẹ́ ṣe fún ẹ tí mi ò lè ṣe fún ẹ kí ló wá lára ọkùnrin tí mi ò lè ṣe ṣó ti yẹ ẹsẹ̀ mi ì fẹ́ kó sọ̀rọ̀ ọkùnrin kankan ní etí mi mọ́ kó lè mọ̀ wípé èmi gangan bí mo ṣe jókòó èmi ni bàbá ẹ̀ mo dẹ̀ lè ṣọkọ fún ẹ máa rí mi bí ọkọ ẹ máa rí mi bí husband ẹ máa rí mi bí boyfriend ẹ ṣé kí n fi dẹ́ lójú then lọ dress up gbogbo nǹkan tó bá fẹ́ máa ṣe fún ẹ lẹ́ni ibi tó bá fẹ́ lọ máa gbé ẹ lọ síbẹ̀. Dad, are you serious? I am very serious. Oh, lè mọ̀ pé kò sáyé ọkùnrin kankan láìfẹ́. <laughs> Thank you, Dad. Thank you. You're welcome. That's I love you. love you. Okay, I'm coming. God bless you. <laughs> Má fi ronú ṣe ra ẹ léṣe nítorí ọkùnrin kí ni yìí Ah. <laughs> èwo lọ pẹ́ nu gbogbo ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí èwo lọ pẹ́ lórí ní tí ò tó nǹkan tẹ́ ń dúpẹ́ dúpẹ́ dúpẹ́ ṣé kò yẹ téèyàn bá fẹ́ dúpẹ́ ṣé kò yẹ kó gba ṣọ́ọ̀ṣì àbí kó gba mọ́ṣáláṣí lọ kó lọ lè ṣètọrẹ àánú bẹ́ẹ̀ ni. kéde ẹ̀ ṣe ti ìtọrẹ àánú gangan ni ó jẹ́ èmi lógún bí kò jẹ́ pé tí ọkọ àtìyàwó bá jà ṣebí àwọn òbí ó pè wọ́n jókòó wọ́n bá wọn yanjú ẹ̀ nígbà tí ọmọ àtọkọ rẹ̀ tí àwọ̀ wà láàrin wọn kí ló yẹ kí bàbá ṣe bó yẹ kó bá wọn yanjú ẹ̀ àwọn àṣọ pa àwọn ọmọ ti bí ọkọ fún níbo náà ti ṣerú ẹ̀. ọ̀gá náà fẹ́ ní ráǹkì ni. ẹ fara yín balẹ̀ o ṣẹ́rí ìtẹ̀ ń wí ni hmm. ó dàbí pàlà tí òní lè ṣẹlẹ̀ torí pé àwa fúnra wa àdẹ́júlẹ̀ láàfin rí mọ́. ìmọ̀ ọ̀rọ̀ ìmọ̀ kọ́ àti pé ntí ọ̀gá ń ṣe o tí wọ́n ń ṣe òun hmm. ó burú lọ́dọ̀ tèmi. kò lè ṣẹlẹ̀. ẹ ṣé wàá fẹ́ lọ jẹ́ kí wọ́n tún kàn san ṣe nǹkan míì ni. ẹ ṣe àwọn ò lè pọkọ mọ jòkó kí wọ́n bá wọn pa. ìmọ̀ ó ti yé mi síbẹ̀ ti fọwọ́ júwe ìmọ̀ kókó nǹkan tá a sáfẹ́ sọ ni. ó mọ̀ dá kí n wá látọ̀ yọ o. èkó ah, ah, lèmi ti á wá. ẹ ní sùúrù jàre irú nǹkan burúkú ni ò dáa báwo ni a ti sọ ẹ kú iṣẹ́ kú àtàárọ̀ o. iṣẹ́ kí ni. Ah, kí ló tẹ̀yìn ọmọ ju kẹ́ máa gossip lọ. gossip àá gossip láìsọ tọ́pẹ́ àlàbí àwò kọ́ gossip. ok ó ní gossip <laughs> àkọ́. mo fẹ́ kó yé yín pé gbogbo nǹkan tẹ̀sán látàárọ̀ láti bẹ̀rẹ̀ dópin gbogbo ẹ̀ ni mo gbọ́. àdàkọ̀ ah, ah, eh, eh. bravo. bíye eh, bíye mọ́nú wa o. ẹ́ personal assistant pa. kásátì àìdí àlá ní ìdíjàre sórí ọ̀rọ̀ ẹ̀ là ń sọ́rọ̀ àyìn o sórí bó ṣe ń ṣiṣẹ́ takuntakun nù lẹ́yìn bíṣẹ̀ rẹ̀ ó ṣe gbèrú sí i tí wọ́n fi kún ráǹkì ẹ̀ ní dáńsọ̀. èmi wá sọ̀rọ̀ mo fi kán rọ̀ mo ní bó o ti máa dìbí rẹ̀ tó dégọ́bù bí ẹja. máa ń dégọ́bù bí ẹja. ara ló fi ń dá ara náà. mo fẹ́ kẹ́ mọ̀ wípé èsì ọ̀rọ̀ yín ẹ máa gbà tá a bá dé láti ọ́fíìsì lálẹ́. Ah, ah, kí ló dé láti lẹ́sà mọ́ ọ̀lọ́ ewu làbúrò kó rìsọ́ọ̀tì wá fún wa. kí la ṣe. a ah, sì play game. sack letters yìí ni. personal personally you are sacked already. kí la ṣe. mọ fẹnu òsì sọ̀rọ̀ fún wa jàre tó ń fọn tọ àbí wèrè lélẹyìn ni bíi eh, so gbọ́ nǹkan tá a sọ pé eh, ìpẹ́ẹ́rẹ́ àkú lọ wàhálà rẹ là ń sùn là ń kó là ń ṣe ní àyìn. bóyá gbogbo yóò mọ̀ wípé lẹ́yìn ọ̀gá èmi ló tún kù nulẹ̀ àtìlé o àtọ́fíìsì o. ìwọ náà ni ṣùgbọ́n tí ń bẹ láti mọ́lé ẹ kọ́mẹ́ntì ṣe tó wú. wàhálẹ̀ là ń bá kiri látàárọ̀. ẹ má wọrí a máa pàdé lálẹ́. lálẹ́. pa pa personal assistant. ẹhẹ personal ẹyìn bẹ́ẹ̀ ti rò. ọ̀rọ̀ rẹ láti sọ kò yé bí tí ẹ ó ṣe dáa olóhùn mọ́lẹ̀ babaláwo kan tá a lè mú ọ lọ mm. kó mọ̀ fi nǹkan bọ́ọ̀gà sọ̀rọ̀ tí wọ́n mọ̀ ọ̀rọ̀ sí. ẹ ẹ ẹ ẹ jọ ẹ kí ni padà sẹ́yìn kí lọ sọ nísìnyí ah, ìbára oògùn ní bá sọ ẹjọ o ẹjọ kẹyàn máa rọpù mi o ta ló rọpù ẹ èmi lèmi sọ pé kí ó ra mọ ọmọ nígbà oògùn eh! èmi lèmi pẹ̀lú yíjọ sàmọ̀ràn bẹ́ẹ̀. ìwọ ló sọ ah! bẹ́ẹ̀ ah! ìwọ ló sọ bẹ́ẹ̀. bá awusa. gbogbo ẹ máa wà nínú lẹ́tà yín tó sọ bá a ṣe fẹ́ sóògùn sí wọn mhm. bí màá ti máa gbowó lọ́wọ́ wọn. tiwọn náà wà ń bẹ. ẹ lè rọ ẹ ọ̀rẹ́dì. ẹ wọn ti rọbù ẹ ọ̀rẹ́dì. dára sí mi ọkọ mi look here darling mo fẹ́ kó mọ̀ wípé ìrínisí lè ṣe ní lọ́jọ́ bá a bá ṣe rìn la ṣe máa ń kó ni when you dress responsibly a responsible man will come your way. Hmm? Mom. Ọkọ mi. I'm not disagree with you. Nǹkan tó wà ń tán sí nìyẹn and I have to belong. Really? Yes, ma. In vogue? Yes. My darling, I disagree with you. Wano, ṣé mi she ṣèwérí ni? Ìgbà yẹn Oh, ìgbà yẹn yàtọ̀. Yes. Ó yàtọ̀ àbí? Mm. Wò bàbá ńlá irọ́ tó jìnnà sóòótọ́ ni. Ah, ah. Ṣé wọ́n mọ̀ pé tó bá múra bí ọmọ alálùbáríkà, ọmọ tó ti léèrè jáde, ọmọ tó ń kọ́ léèrè, ó mọ̀ pé ìgbà yẹn ló máa pàdé ọkùnrin responsible tọkọ ń lere náà tó máa dẹnu ìfẹ́ kọ ẹ́ look here for instance ẹni tó fẹ́ fẹ́ christian gidi i mean christian gidi ni o ó máa máa bẹ̀rẹ̀ sí ní lọ sí church gbogbo ìṣesí tiẹ̀ náà á dàbí ti christian á dẹ̀ tún máa fi àdúrà á máa fi run ara ẹ̀ lọ́wọ́ likewise ẹni tó bá fẹ́ muslim náà láyà àbí lọ́kọ ká sọ pé ni a máa lọ sí mosque a máa borí ẹ̀ kò ní í ṣara sílẹ̀ á máa kírun má tán don't get carried away with the crowd. okay okay mom èmi ti gbọ́ yín o ṣùgbọ́n nǹkan tó dá mi lójú ni wípé when it's time the better one will come. Dara Darasimi ma the time is now o máa bẹ̀rẹ̀ nísinsìnyí Okay. what's wrong with you ṣùgbọ́n ní ìṣirí pé mi ṣara lẹ́rìí ni it's not till you expose your body lo ba rọ́kọ fẹ́ náà o mọ̀ tó máa expose ara wọn mọ̀ bí tó máa wà ni night clubs. báwo dẹni ṣe yín. Ah, o fẹ́ change topic àbí. Mm. Eh, dára sí mi dára sí mi eh, a máa wù mí tó bá mú gbogbo ọ̀rọ̀ tí mo bá ẹ sọ tó bá mú lò wọn náà wá rí i pé a ṣàǹfààní ńlá fún ẹ. Eh, let people see you as a responsible girl okay. be responsible. okay mom. okay. mo ti bọ́ yín. okay iṣẹ́ wa okay mo ti gba aná mo ti elevate kéèyàn kàn wọ studio àwọn ọmọ ní hip-hop yìí gan láì jápára èèyàn yá kéèyàn wá wọ studio kò ní mo ti gba aná mo ti elevate láì sòwò stove mo ti gba aná mo ti elevate ó lé mi kò lè celebrate. akéde àgbáyé bó ni o ẹ̀wà mo fẹ́ sè lọ́sàn-án ìsọjà bó jẹ́ bó sì jẹ́ bóyá kó kú pa gbogbo ẹ̀pọ̀ kó jẹ́ lálẹ́ òkèlè mo fẹ́ rò kí ni gbẹ̀ àtọkẹ́ hmm. agbọ́nùtàn pé wọ́n náà bímọ ṣé ọmọ rẹ lè mọ ètí ìjẹun látàárọ̀ kọ́dà kó jẹ́ èkó àtẹ̀kọ́ lè fẹ́ fún kọ́ máa béèrè pé ṣé yóò pa gbogbo ẹ̀pọ̀ dálẹ́ ṣé wọ́n yàwẹ̀ fún mi ni àbí rọ̀rọ̀ sí wo nu. ọmọ tèmi ẹ sálájẹ ẹbọ kọ ọ kì í ṣe jẹun kó o kú alátẹnujẹ tẹjú má le jò ọmọ tèmi ṣe kì ṣe mọ́ra bọ́. àwọn ọ̀wọ́ wa ti mọ́ra bọ́ o. lọ bí wọ́n lé yín. nílé wa hmm. ọgọ fún tọ́sọ̀ mo kó wọn wá ṣiṣẹ́ nílé wa ni Eh, èèyàn lè ṣe kó ọmọ kan pé ọkàn kọ wà lára àwọn tí ó sọ ọmọ ló kọ ó kì tó bá fọmọ ọmọ sunkún kú ni ha èmi ni má rà bọ àti kí ló dé tí wọ́n mèrè lọ́rọ̀ mi pé ṣé ẹ wà lẹ́fẹ́ sí o ẹ ṣé mi ò jẹ́wà ṣé wọ́n lo lóúnjẹ tó wà lé mi àbí kí n tiẹ̀. ẹsẹ̀ bí wọ́n lo ní bọ́ba ti jẹ̀wà ìmọ̀ ọ̀run ọ̀nù ọmọ pò yìí ṣàlàǹgà mo sì wò pé kí o tó jẹ́ sórí bíi tèdè kí n wá sọ fún ọ pé sọ jẹ̀wà bó sì jẹ kó o jòkèlè lálẹ́ ṣé mo ti ṣàṣejù. ó ṣàṣejù kèwé làbúrò pẹ́sàn mi ọlọ́rọ̀ òsì lẹ́nu ọ̀rọ̀ ẹnu rẹ̀ ò dábọ̀ tí rí lọ́rọ̀ ẹnu ẹ rí ṣé ìwà rẹwà jù ọ lọ. ìwọ ṣé torí pé ọ pupa is not artificial níwọ̀n kan tó dàbí baby bùtíìkì. orí nǹkan eléyìí sparrow. kí ni gbẹ̀. eyín mi lọ fi wé sparrow mo dáràn sẹ́yìn mi ò dá ni. rubbish personnel. wọ́n lọ sí eléèbó òfò eh. ìwọ gan rubbish passenger. wọ́n bí ọ̀kẹ́ fila. tó bàjẹ́ ni òwí torí ní ìsìn lọ́pọ̀ kàkà kú bí ẹni gbọ́jọ́ kú ní ìsìn torí mi ò mọ wàhálà ayé rẹ̀ bó sì jẹ́ kó jẹ́ wọnú ilé lọ́mọ́ nílà ìwọ kọ́ ló gbà mí síṣẹ́. ìwọ ló ẹni bá ro kúrò mi yóò kù síwájú eh. mi ìwọ ló ọ sì mọ báyàn fi èpè lò ìwọ gan gbọ́dọ̀ kú. àwọn òtí ẹni kúkú kú kan ta kí ló ah, ṣẹlẹ̀. kéwù irú ìró iná ẹ̀ nìbọn. sórí nǹkan. ọbí ah, ṣe yín ni. eléyìí ò ṣe pé ìwọ ò ṣe pé ẹ fẹ́ fẹ́ pé ìwọ lé. ẹ bẹ́ẹ̀ kọ́ kò sí pa fẹ́ fẹ́ pé balẹ̀ jẹ́ kéwù tó kélẹ̀ lè ń ba kan mọ́lé lórí. kéwù tó kélẹ̀ bá fọmọ sí. Mm. yes. bí wọ́n bí ẹ̀yin méjèèjì níbejì ìyá yín ò ní dúró. Ah, ẹ̀yin dákun kí la jẹ lọ́sàn-án yìí. ta lẹ kọjú sí. ta ni wọn àtàn kọjú sí tójú wọn náà lọ. ni ta ni tẹ̀sán tíbi kò tó lúrú. ah Ah! ẹ kọjú mọ́ ni onídàájọ́ tẹ fèsì. Ah! Ah! àtọkẹ́ ngbà ẹ̀gbọ́n òní ń dání oúnjẹ fún mi ń ṣe àkọjú sí èmi ṣe tí bíi kótó lúrú mọ́ṣẹ́nu gbẹ̀ẹ́ bí áfíríkà májíìkì yorùbá <laughs> igun wa lè gbádìí ẹ kò lè gbádìí ẹ bàtí ẹ bá ti ẹgún ṣé ọ̀yẹ́ kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ lẹ́rù kò sí wàhálà o èmi. ẹ̀yin ọmọ ẹ̀yin fàdéyìí olóró kẹ tó mọ ọfọ ẹ wo bí ṣèbádà lẹ mú lọ ẹ gboko èkúté lọ kẹ lọ dẹsẹ èkúté kẹ ẹsẹ kẹ jẹ. ṣèbádà ni lọ́wọ́ mi ẹ ṣé kí n wá fìgì ọ lérí ni. ẹ fìgì àwọn aráalé ngbà ìpẹ́ náà àwọn aráàlú mi bí sí máa rí pàpàpàò bí tiẹ̀ ṣe ń ré yìí nìyí ah. mo ṣe tí bí koto lúrú. ẹ wo ọkùnrin ah, mi ń jẹ òní yìí. Ah, ẹ wo ẹjọ ẹjọ mo ṣe rí bí koto pito. ẹ wo láàrin èmi pẹ̀lú yín náà ẹ má jẹ́ ká tanra wa o hmm. ẹ̀yin náà ń gbàdá káàkiri ọgbà láìsí Clifford Orji láì jẹ́ pẹ́pẹ́ mọ́ta pẹ́yàn London Bridge. èèyàn ẹ fáàsì bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ bí mo ti wà dọ́wọ́ yín ni èèyàn wo kínní irú bá ṣe láì sórí bí koto lóru nìsín bórí yín bá yí tẹ sálù ẹ̀ ní gàngán mọ́. n wo mi òun wàdà sọ ọjọ́ kókó tí wọ́n fẹ́ gé ni. Ah, eh, jẹ́mi ọ wọlé lọ kó tọ́mọ ọjọ́ tọ kí àti síkìn lójú wọn bó bá rí bákan náà. ẹ tún jẹ́ agbọ́. sọ̀rọ̀ mm, mm. mọ̀ yìí má kọ́ kí mọ́. tí bá ti ń bèbú má dá lóhùn ṣọ́ǹgbọ́n mi kò ní bújù kan lọ kí má dá lóhùn. má dá lóhùn ṣùgbọ́n bí èsì tó máa ń fọ̀ ìní máa fi léra wọn ẹjọ́ máa tàkúrọ̀ sọ tó rẹ fẹ́ lé ni. ẹ wọ ni ṣé mo rẹ fẹ́ lé ṣé mo ẹ bá wáyà wo ni. Oh. bẹ́ẹ̀ bá rí yàn fẹ́ sẹ́rẹ̀ eléyìí wà fẹ́ ah, kọfẹ́ eh. eléyìí kọfẹ́. Ah, ọmọ yìí rẹwà. ó rẹwà eh, tó bá rẹwà èmi náà ra dodo èwo làbùdọ̀ rẹwà ìgbó. ẹ dodo èdè ni máa fi jẹra wọn. Eh, dodo èdè tó bá wòye kẹ́ fi dodo sí wọ́n lè fi dodo wọ́n lè fi jẹ yín dandan ni kí n fi jẹ wà ní. tóní. ẹ̀wà ni. ẹ̀wà hmm. ọ̀dà. ó yẹ kẹ́ ẹ pa àwọn ẹbí yín o. fún kí ni. gbogbo nǹkan tí wọ́n ṣe fún yín wọ́n ràn yín lọ́wọ́. bí báwo. àkọ́kọ́ ná ẹ fáyìn ẹlẹ́ẹ̀kejì wọ́n bùlà sí i káwá tún níbẹ̀ ti rí tẹ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yín wà sweet ni kò bá dáa. yọ tọmtọmu yọ tọmtọmu ọmọkùnrin wọn máa lá ọ̀rọ̀ ni. ṣe é tún gbọ́ yọ ìwọ lọ ìwé ọ̀rọ̀ mi wà sweet. ẹ lọ computer village kan fọ̀mátì yín dànù hmm? ẹ jẹ́ wọ́n pààrọ̀ memory card yín. samẹ́ni gig. ẹ kò ṣe gig wọ́n lè fọ̀mátì yín dànù àbí kí wọ́n bá yín pààrọ̀ èdè lu èdè yín náà dáa. ẹ gbọ́dọ̀ lọ sí ọ̀dọ̀ òyìnbó gankan ní kẹwàá ṣe ń tàbí. farabalẹ̀ ó yá sí èdè fún mi kí n gbọ́. èdè èdè náà ni Eh, èdè tí yéèyàn bàbá èèyàn ti ń fọ lèèyàn fọ wọn wá kéde hàn yín. Ah, Ọlọ́run kí n má fèdè tọ́jà mọ́tì ìlú mi. nígbà tí wọ́n ṣe interview kan tó gbà yín kò jẹ́ wọ́n ṣe medical gan fún yín. bí ìfẹ́ tó ń ṣe ẹ eh, eh, ìfẹ́ ẹ fẹ́ láìwá gé orí tèmi bọ́lẹ̀. so what's the name? Ọmọjọjú. Ọmọjọjú. yes. oh okay. Okay, hello sir. Yeah. Eh? Eh, yes, ẹ lálejò ni. Kí ló porúkọ ẹ? Oh, okay, what's it? Darasimi, Dárasími. Dárasími ni sir. Darasimi. Ah, ní kó máa wọlé bọ̀, ní kó máa Oh, okay sir. Yes sir. One to one. One to one. Yes. Okay, shade Yes, ma'am. Yes. yes ma'am. Yeah, come in. Come in. Oh, darling. Ah. ah hold it má dàrí mi bolo ti wá uh-uh. ṣé wọ ni mo pè ní. by the way kí ló ń wá ah. please stop all this expensive joke ah, ṣé o mọ̀ mọ̀ ni. ẹ gbà mí jọ ṣé mo jọ aláwàdà ni. Uh-uh. like seriously are you crazy come on jọ kí ló kí ló fẹ́. mo fẹ́ rí ẹ. o fẹ́ rí mi. èmi ò fẹ́ rí ẹ I don't want to see at all. Mi ò fẹ́ rí ẹ rárá In fact, jọ ṣó bó ṣe dúró yìí, kí ló tó bí mi ju bó ṣe lọ, appreciate the door now. You mean I should go out? Yes. You mean I should go I said, out? appreciate the door now. Ah. ah. <laughs> No, you are joking. Oh. Don't worry me. How are you today? Mm, How are you uh-uh. today? Ṣé obìnrin pé mo pẹ́ ọkọ mi? Ah, mo ṣe máa bínú, mo ṣe máa bínú. Ìrókò lè pé láyé náà ló ṣe pẹ́ náà. How are you? I'm fine. Lọ́ṣọ̀lẹ̀ tálà wọn. ah my dear má bínú sórí tá máa ń sọ̀rọ̀ àwọn olóríire tó jẹ́ dára sí mi hmm. ìwọ gangan ni sórí àwọn wèrè kan wà tó jẹ́ pé wọn ò mọ bí wọ́n ti wá wọ́n ya wèrè gidi gan wọ́n ṣe ọ̀nà rìn wọ́n ṣì rìn àwọn ni màá dẹ̀ sọ fún àwọn tó júwe ọ̀nà fún àwọn àbúrò wọn pé kí wọ́n páàkì wọn kán páàkì wọn jáde ẹ eh, madam please like i said i appreciate the door. you, you mean I, I, I should go out. get. Oh, okay, oh, okay. Mama jáde. Out! Come on, get out of there! Get out of there! Bó ṣe máa rìn ní orí burúkú káàkiri nìyẹn. Jọ má bínú síta tí hmm. miss me Miss ẹ. Come on, come on, appreciate me. Ẹ jọ, for bá mi fọwọ́ bà. eh, dúpẹ́ lọ́wọ́ hmm àwọn onílù wọn ní mọ́ fi hàn wọ́n ohun tó bá bi jù wọ́n lọ mọ́ fi hàn wọ́n. ọ̀nàrẹ́bù ẹ mọ́ fi hàn wọ́n ohun tẹ́ ẹ bá fi jù wọ́n lọ ẹ mọ́ fi hàn wọ́n. ẹ ọ̀nà tó mi bá wọnú àgbọn ni wọ́n fẹ́ rí o. wọn ò lè rí. bẹ́ẹ̀ sì ni pẹ̀rìwò lásán ni wọ́n rí wọn àti ìrẹ́gùn ìrẹ́gùn ẹ̀yin àgbàlagbà nínú òṣèlú náà lè máa sọ wípé kò sí jáàánú òṣèlú hmm. káfa ti òsì mọ́ra káfa tọ̀tún mọ́ra ó hmm. lèèyàn fi ń darí ìlú ó ní mo ní kí n ṣe mo ń wò pé ká sọ wọ́n dọmọ ni náà bẹ̀rẹ̀ sí ní ṣe rádaràda yìí. dàwọn ọmọ ọmọ tọ kéèyàn ó kó gbogbo téèyàn ní pátápátá ká lọlé wọn ká fún ẹ ní ẹni tí ò ní ṣe tiwa ò ní ṣe tiwa. bẹ́ẹ̀ ni kí ni kàwọn tẹ̀lé afẹ́ kó yé wa ẹni bá ń lé ọkọ jẹ́ ìpèkúpè ní òpè ni ó lè gba ayégún ayégún ayégún ayégún. ó ti fi wọ́n wá wọ́n. I'm fed up. Mi tẹ̀lé kó mọ́rọ́ mi ti sú mi. I'm just tired of this embarrassment. But dára sí mi, dára is okay. Ah, What is going on? Kí ló ṣẹlẹ̀? Mo ṣe ní kankan tí mo fẹ́ sọ, I'm just tired. I will kill myself. Kill yourself báwo? Ẹ jẹ́ má bínú. Ẹ jọjọ lọ, mo bọ̀, mo bọ̀, mo bọ̀. Kí ìkẹ́. Àbí ọ̀nà tán tó fẹ́ gbà yan sọ́nà rébùrè. Ẹ̀yin ni ẹ má jà fílẹ̀ o. Tọ́jú kí náà. gbogbo ayé àti dòrìṣà ooo ẹ̀wí àdó àti dòrìṣà àwọn ọ̀gbẹ́ni ooo ọmọ gbogbo ayé àti dòrìṣà ooo. ẹ fún mi àforí kókókó ọmọlé ògbẹ́kẹ̀rẹ̀ǹgbẹ̀ ròdò egun awọ ẹlẹ́gùn ló létí ìṣẹ̀dá ọ̀rẹ́ rẹ o gbogbo tá a bá ti fẹ́ kó mọ ṣẹ́ mọ́ lára ni o tó bá ti gbé jẹ́ ọ̀tún rẹ̀ wọlé kó sì máa gbà tòsí wọlé kó ṣẹ́ mọ́ lára àṣẹ o àṣẹ o kó ṣe kó ṣe ní tìlá kó ṣe kó ṣẹ́ mọ́ lára ni o. ó ti ṣe torí tàtí wẹrẹ ló bóyin làkọsìmọ̀gbà ló bílẹ̀ òkété fìrù náà lẹ́yìn lẹ́ gbọ́ àkùkọ kọlá yẹ ẹgbẹ́ gbà lọ́rùn wá fọláwíyá o ó yà ń dé ó yà lọ mọ́mọ́ rẹ ó yà ó yà. àwọn ọjà àbọ̀dí gbọ́ngbọ́ èsì àbìlú kìlọ̀kìlọ̀ agbomi ní wọlé ẹja agbájúmọ̀ nípẹ́lẹ́ ọ̀pọ̀lọ́ jẹ́ sùúrùsùúrù là á sọ̀rọ̀ èsúrú bàràbàrà là á sọ̀rọ̀ bàrà ọ̀yá ẹ máa lọ ẹ máa lọ ẹ gbéra gbéra. gbogbo sí àwọn ẹni lọ́fẹ̀ẹ́ ni erin sunkún ọ̀ lọ́la o òrìṣà àná ẹsẹ̀rọ̀ ọ̀gbọ̀n ló bu yìí fẹ́rì àpẹtẹkọ̀ọ́dì ẹwọ́ ẹ̀fọ́ tó ẹ̀fọ́ ẹ̀fọ́ sunkún pọ̀ wọ̀ níyì òrìṣà àná ẹsẹ̀rọ̀ ọ̀gbọ̀n òun ló bu yìí fẹ́fọ̀ olùdó ní ṣe abọ́kún mọ̀ lọ́jọ́lọ́jọ́ àjàǹkọ́ lọ́kọ̀ọ́lọ́ ni òfẹ́ tọwọ́ rẹ̀ mú wa àwọn àwọn òfẹ́ fọwọ́ rẹ̀ lẹ́nu jẹ adúlábọ̀ ni àlàkẹ́sù tí ó lálàlà tí ó fẹ̀sùn méjì bọ̀ nítorí ajé ìka sárasára àwọn ọba tí wọ́n fẹ́ ba ọ̀kan gbọ̀ngbọ̀ngbọ̀n àwọn ọ̀sán ọkọ̀ mi tẹ́gbà tí wọ́n fẹ́ ba ọkọ̀ mi tẹ́gbà tọ́lá ẹ̀ lọ́rùn kásá àbí kájà ni adúlábọ̀nù gbó tí ó fowó pokùn tí ó padà lẹ́rù ẹni mojúbà kí bá mi kọ́ mọ́ sẹ́ ọ̀la mojúbà kí bá mi kọ́ mọ́ sẹ́ ọ̀túnla mojúbà kí bá mi kọ́ mọ́ sẹ́ fọláwíyọ́. Oya yà tàpá ó yà mú ọmọ ẹ. dára sí mi olúwa dára sí mi o gbọ́ tí mò ń pè ẹ́ now let's go Jalo, jalo. are we Jalo, jalo, are we going. jálọ jálọ. ẹ kó wa jùmọ̀ tó yẹ fún mi. jókòó jókòó jókòó jókòó jókòó bẹ́ẹ̀. mi ò fẹ́rẹ́ nìkan kan nù yín kó tẹ̀lé mi àtógógó o àtógògò mi ìfẹ́rẹ́ nìkan kó tẹ̀lé mi náà kí ló ṣe. zoom. mo rò kó làlàáfíà. ọ̀gá ẹ já lọ. ọ̀gá. ó dà ẹ ọ̀gá. ẹ má pàṣẹ. kí Ah, ah. ẹ tá a máa béèrè lọ́wọ́ ẹ̀rọ náà tó wà láti lórí. Ah, ṣégiri ò mú yín ẹ tá a dá béèrè lọ pẹ̀lú kí ló sọ̀rọ̀. ìyá àjọ ó sì ń bi agbe kí ló ṣẹlẹ̀ mẹbi inú ilé kankan ìkan inú ilé lẹ́jì tí ó ń bọ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n gangan. ẹ ẹ ẹ tiẹ ẹ tiẹ dun ẹ house help jọ kí ló ṣe ọ̀gá tí wọ́n fi rọ́ọ̀sì jáde pẹ̀lú pikin. sef. sef kí ló ń jẹ sef. sef sẹ́fù kọ̀ọ̀kan bọ́ọ̀dù ni àní kí ló sọ̀gá ọ ní sẹ́fù tí mo béèrè sẹ́fù lọ́wọ́ rẹ ni. àbẹ́ ẹ̀ wá gbà mí ni kí lè tàn gánà sẹ́mi ló yẹ ọkọ̀ ojú sí pé kí ló tó ṣe là lójú bí igi ẹ̀fọ́ ìwọ náà wò pé ó jọ la ẹ̀fọ́ hmm. ẹjọ irú igi wo mẹ ṣe igi gúre ni àbí tẹ̀tẹ̀. sọkọ ebo ló ní. sọkọ láìsí wizkid ngbọ ọtún fìlàmì wé sọkọ oríire ò pé. ẹ ẹ wo ẹ mọ jà fa nǹkan tó yẹ ká fa ẹ akọ̀wé kí ló ṣẹlẹ̀ gangan. ẹ jẹ́ kí n lọlé kí n lọ pé ọ̀gá kí wọ́n tó ṣẹlẹ̀. ẹ ẹ wá ẹ mọ ẹ mọ tí lọ kọ́ lọ́gá èmi lèmi ṣe làbí gé ẹ̀fọ́. sọ gbádùn. akọ̀wé ẹ mọ bínú o níwọ̀n kan tí filẹ̀ dàbí ẹgbẹ́ akọrin ọ̀run. Ah. àwọn ibi tá láwùjọ ká ọgbẹ̀rún àbígbà tó ọ̀rọ̀ ọmọ gbà lọ́sibítù ọ̀yàwó ni má wẹ́nu ẹ̀bí ẹnu èdè. ẹni ọmọ rí tiẹ̀ rẹ. one one. irọ́ kéèyàn má gbé mi ló fa one point one. one one jọ. straight wind ni kò gbé mi. one one one one. ẹ wo yájọ yájọ ah. ẹ mọ ohun tó ṣẹlẹ̀ ẹ ń tó yẹ ká bí ni kí ló ṣẹlẹ̀ sọ́gà gàgàgàgàgà. ẹ eh, akọ̀wé kí ló sọ̀gà. ẹ akọ̀wé ẹ̀yin náà ẹ gbọ́ kí ló sọ̀gà gbogbo èèyàn kàn yọ ebu lára yín gbígbà tán kì í lórí kílé yín. ẹ eh, àwọn àti bébì wọn wọn jọ rọṣà. irọ́ ojú ti wá fọ àmọ́ pé àwọn àti bíbí lọ́jọ́ jáde. èwo ń gó wèrè gan tí ọ̀rọ̀ bá ti eh, kọ̀ ọ̀rọ̀. ẹ ẹ wọ agbègbè bíbí lọ́jọ́ wà tán fi jáde ẹ pé ọ̀gá ah, tẹ̀sẹ̀ tẹ̀sẹ̀ gíláàsì bíi mìíràn mọ́tò ah, àwọn ìwúta láì wí sùtù ìrè bíi pálí ẹja yìí àní kí ló sọ̀gá ẹni wọ́n rọ́ọ̀sì jáde àti bébì. ẹ wá ogun tá a sọdún tí mò ń rí ẹ̀rí kí ló sọ̀gá o. kí n la ní ẹjọ́ ń gbénu lé kọ́ ni. gbé dromẹ pa pa pa pa pa. <laughs> kí ló ṣẹlẹ̀ kí ló ṣe mí. èdè mi èdè láti dì ọ́. fẹ́ báyọ̀ ni hmm. ọmọ rẹ̀ ni mí wọn kì í fọmọ rẹ̀ bọ́ rẹ̀ ìdí òní dì mí àṣàṣì òní ràn mí asán òní jẹ́ tèmi ẹni bá robi sí mi ibi àpá tọmọtọmọ tẹbítẹbí tààràtààrà tí ràn tí ràn. yé yín ẹ kódà ó yé yín jù mí lọ ẹ dákun mo bẹ̀ yín ni mo fi lé bẹ̀ yín ẹ dákun tá a bá ro tòní ẹ jẹ́ ká ro tàná hmm. ẹ jẹ́ ká ro parí bíi táwọn yẹ fati ṣe nú ẹgbẹ́ yìí ẹ dákun ẹ fi èdè nù mo fà pèrè bẹ̀ yín. ẹ̀yin ẹ wo ẹ̀yin bàbá gbogbo ohun tẹ́ ń sọ pátápátá là ń gbọ́ ẹ̀yin ọmọ wípé Fọláwíyọ tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó sọ́ra rẹ̀ di àṣẹ̀ṣẹ̀ yọ àkànní ó lóun wá bìwó gàǹgà ọwọ́ ayájú sómi gbóná àwọn awo hmm. omi gbóná òjò gbogbo wa náà la mọ ipa takuntakun tí bàbá rẹ̀ kó nígbà tí ń bẹ láyé ó sì ti kùnà ọmọ tẹ́ ń sọ ìgan kọ̀mẹsẹ̀ tọ́sẹ̀. kọ́mọ ah, rárá eh, eh, bàbá sì bàjíràn jẹ́ èmò ní bàjímẹ̀rẹ̀ bàbá ọbọ. èrò ah, ọmọ yìí mọ ó mọ tó alikọ mọ bàbá ah, ló mọ pé òun sẹyìn eh. bí ọba mọ ni kò ní kémọ gbà wá mi ó ti kémọ gbà wá ìdápẹ́ ẹ̀jẹ̀ ká gbà. àwọn ò ní gbà ẹ dákun. a lè gbá o. ẹ dákun ẹ dákun. Ah, olúwo ẹ sọ̀rọ̀ tó wà lẹ́yìn ni. ní sábàrà ọgọ inú ń bí mi ah, ah. gbogbo alamọ pé rán rán ìwọ̀n sùn kìrìmùkìrìmù ni dáwọ́ àgbàtẹ́lẹ̀ gbogbo bá mẹ́mú mẹ́mú tó bá fìdí àkíngbé sọ́lẹ̀ ká ilé ibi tó bá sọ sí ìgbẹ́ ẹ̀mú akúnlé ọ̀hún kankan kan. kan, kan àmọ́ bí wọ́n bá wá kọ̀ bí wọ́n bá láwọn ò ní kó gbẹ́ ẹmu kalẹ̀ dandan ni kílẹ̀ ọ̀hún gbóná. Ah, ah, bàbá àwọn òye ṣé bí wọ́n nígbà mi gbó òun nígbà mi gbó bẹ́ẹ̀ ni gbàmí ọ̀dàn ni gbàmí ọ̀dàn ah, gbàmí gbàmí làgbà a kì í gbàmí sẹ̀mírò. bàbá àwọn awo tí ń bẹ lórí àpèrè yìí wọ́n ti tafa kódà ọ̀fà ọ̀hún ó ti délé ó ti dóko. má jẹ́ ń tan ìyẹn ọ̀rọ̀ tẹ́ ẹ bá wáyé ẹ já ni kì í sá kan àgbáwo má tún kàwú àkàrà ẹ̀yìn dákun mo bẹ̀ yẹn dákun òṣùpá yìí rè. bàbá ẹ mọ bẹ̀bẹ̀ ẹ dákun. ejò ti wọ́pọ̀ omi tàná. ẹ bóyá kí bóyá kí n dákun. àbẹ́ má jẹ dọ́sàpò yìí nu oje kán dọ̀. sọ̀rọ̀ mi ń bẹ. Ah, irú ọ̀ yìí tó wà yìí náà ni. ó tọrọ ẹ dákun ẹ tó ẹ jọ kí náà tún wá tí bó ti gbàrà ti ṣe ti wá yóò kàn fẹ́ máa sọ adi jẹun jẹun ó sú mi o. ẹ wo ìtì ọ̀gẹ̀dẹ̀ ní ọ̀rọ̀ wọn ẹ má jẹ́ kí aláàgùn jìnnà lórí ọ̀rọ̀ wọn o inú mi dùn pé gbogbo àwa tí a jókòó síbi ìkọ́lọ́pátá òun la mọ nǹkan tó ń jẹ́ òṣèlú òṣèlú kẹ̀dẹ̀ rèé mo dọ̀bálẹ̀ inú mi dúró ni àwa ni ká tán wọn ní gbogbo ọ̀nà tí wọ́n bá rò pé àwọn lè gbà láti yọ sí wa tó bá jẹ́ nípa tówó ni owó ń ṣe pọ́blẹ́mù tèmi o bá a ṣe máa jáwé olúborí nínú ipò tí mò ń dù yìí gangan òun ló important sí mi iye tán bá fẹ́ gbà ẹ jẹ́ ká fún wọn tá a bá wọlé tán kèrègbè ló máa júwe ibi tá a máa fokùn sí i ẹja fún wọn lówó ẹja fún wọn èlò náà fẹ́ gbà. àwọn wo àwọn tó ń béèrè ẹ. àwọn ẹranko yẹn la fẹ́ fún lówó àwọn tó jẹ́ pé tọ́lọ́run bá dúró tì wá tán tọ́lọ́run gbà fún wa tá a dìbò tá a wọlé tán àwọn náà máa kọ́kọ́ tako ìjọba wa dandan dẹ ní ogbó owó tá a bá ná tá a fi dìbò a máa dá padà síbi tówó ti jáde àwọn kan yìí náà náà máa kọ́kọ́ máa tako ìjọba wa nígbà tó bá dìgbà yẹn a lè fún wọn kọ́bọ̀. ẹ ká tiẹ̀ wá gbà pé a fẹ́ náwó lóòótọ́ ọ̀nà wo la fẹ́ gbà tá a fi náà náwó ànájù ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká fọkàn balẹ̀ orí tá a fi ṣèwé kò ì kúrò lọ́rùn gbogbo yín lè rántí fọ́múlà twelve thirteen fọ́múlà twelve thirteen yẹn gangan la máa lò fún wọn. twelve thirteen ṣé ẹ̀rẹ̀ rẹ̀ pé ìyẹn máa work àwọn ìyẹn stubborn lò wọ́n dẹ̀ wá ẹ̀yìn. You can see we're in the meeting. So why are you doing like this? Lord, do dè mí ní reception my wife. báyìí. Rárá mo fẹ́ rí yín sin sin sin sin. Ah. Dára sí mi. Ẹ má bínú ẹ jọ̀ọ́. Ṣẹ́rí ọmọ yóò ṣe bẹ́ẹ̀. Ẹ ṣáàrí tó ń jápá mọ́nú fún mi, mo mọ̀, mo mọ̀, mo mọ̀ yẹn fún lọ síwájú wa ló gbọ́dọ̀ jẹ́ ẹ mọ̀ kí mi ní ṣe nǹkan tó máa lòdì sí tẹgbẹ́ no, wo ọ̀nà wa ò ọ̀nà wo ni mo mọ̀ torí mo rán lọ síbì kan lórí ọ̀rọ̀ olóṣèlú ìdè náà ni tó ti yé yín ẹ jẹ́ n sáré yọjú sí wa wa ṣí ibẹ̀ yẹn síbẹ̀ ẹ máa bẹ́tò lọ ẹ máa bẹ́tò lọ ẹ máa bẹ́tò. Darasimi, Darasimi, I don't understand all this why to kàn like láti máa embarrass me all the time kí ni túmọ̀ ilé tó tún ṣe bẹ́ẹ̀ ń sìn. I want to hug you and kiss you. hug me and kiss me yes. tó bẹ̀rẹ̀ pé meeting lọ lọ́wọ́. mata. tó bá hug me, to kiss me, tán kí ló tún kù. nothing. Ah. yes. okay no problem. <laughs> um, ọ̀gá um, oh, oh, oh, sir sorry sir uh, we are still waiting for you at the meeting. and then go back to the meeting i said get sir. Ah. out Dad, Dad, what is all this. Daddy oya. ní sùúrù náà gbà tó ṣepọ̀ ojú ń dùn wọn náà káàdì tó ṣẹlẹ̀ tó Daddy dáa will you stop all this Daddy Daddy Daddy Daddy Daddy Daddy Daddy Daddy Daddy Daddy Daddy Daddy lídà yìí eh? lídà wa ọ̀nẹ́jà nìyí. ẹ̀gbọ́n náà píye. yes ma. ó dàbí pé a máa fi àdàgbà mítìn yọ̀rọ̀ síbi tá a dé yìí kí ẹ fún ọ̀nàrẹ́bù lábọ̀. ẹ má bínú ẹ̀yin leaders ẹ̀yin àgbà náà lè máa sọ wípé a ò kì í fa orí lẹ́yìn olórí hmm. a dẹ̀ ní ṣe òòṣà lódò kí làbẹ́làbẹ́ má mọ̀ ẹ kàn fún wọn ní few minutes nǹkan tí wọ́n lọ ṣe yẹn nǹkan tó máa fa ìlọsíwájú fún ẹgbẹ́ yìí náà ni sà. pa for how long ìgbà wo la fún máa dúró síbí dà á níbi táwa náà ń lọ kásáré sí mítà fẹ́ ṣe pápápá ká pò lórí ẹ̀ ẹni kásẹ̀ tó máa dúró ẹ jẹ́ ká round up ká conclude kẹ́ fún feedback ìyẹn fẹ́ better. ẹ mọ̀ kẹta máa ṣe ẹ kàn fún mi ní few minutes. ẹ ẹ má bì ẹ excuse me náà sà. ayé ayé. Stop. Yeah. Stop it. I'm in the mood. Ah. You are in the mood. Yes. O ah. ti yẹ kó máa lo brain ẹ lẹ́kọ̀ọ̀kan. Ìwọ náà I'm in the mood. Gbọ́wọ́ kú wò. Ẹ̀dọ́ pa mí lẹ́rìn. Honorable Ìfọláwíyọ, ẹ jọ, ṣé o máa ń fọwọ́ ra òyì kó má kọ lójú ni? Ah. Kí ni tí wọ́n gbélé You're my husband and I can ask for my rights anytime. So to buy yẹ kóró ẹ̀yin lè fẹ́ complain eh? My yẹ kùn yín gbà yẹn tó bá yẹ kóró ẹ̀yin complain eh? máa wà lókè sá. Darasimi ṣó fẹ́ rèébù More rape me now. yín ah. eh, What is the meaning of all this? Mama wà my help yín she bó sì rẹ̀ yín help yín mama wà lókè. ta nílò ńlé bíi ìsẹ̀mú bíi ọ̀fadà ó ti tán tẹ́ni ran yín létí láàárọ̀ yìí. Ah, ah, oh, serious. You can't even wait for me. Oh. Hey. I'm sorry, baby. Mo rò pé um, o rest díẹ̀ nínú ilé ni mo ṣe rest <laughs> ìwọ ló máa rẹ̀ kó lè rí mi nà. Ah! really. Ah, àǹtí àtọkẹ́ kí ló ṣe yín lẹ́sẹ̀. <laughs> ẹ̀fọn ni ẹ̀fọn. aáyán bá mi ṣe oúnjẹ bíbí. wọ́n ah, ti dà. <laughs> kí ló dé? wọ́n dùn mí. ok ẹjọ́ mo need hot water díẹ̀ ẹ̀yin ṣé ètò lọ́wọ́ ọ̀rọ̀ ni àbẹ́ ètò hó yeyeyeye hó yeyeyeye hó yeyeyeye. àǹtí àtọ̀kẹ́ ah, ah, kí ló máa ń ṣe iná hot water díẹ̀ díẹ̀ ah, ó dẹ̀ ga o. ẹ mú mọ mọ. lọ́dọ̀. tí wọ́n fún àti jẹun kan ní ẹ̀fọ́ wọn agbóúnjẹ fún mi ò jẹ mọ́. tí ẹ bá understand nǹkan tí mo sọ dáadáa òṣèlú kì í ṣe nǹkan tí ó yẹ kó jẹ́ jàgídíjàgàn gẹ́gẹ́ bí a ṣe pè é a fẹ́ sin àwọn aráàlú ni a fẹ́ kí agbègbè wa dára ni a fẹ́ kí ìlú wa lápapọ̀ kó dára ni so nípa ìdí èyí mi ò rò kó yẹ kó jẹ́ jàgídíjàgàn lọ́dọ̀ tèmi o òṣèlú kì í ṣe nǹkan tí a lè fagbára mú. hello hello dad hello. God. Ah, what's the meaning of all this for goodness sake? Ah. Sir, a gbọ́ pé ìkan lára àwọn ọmọ ẹgbẹ́ yín wọ́n fẹ́ díje against yín. Báwo lẹ ṣe fíìmù pa? Ẹjọ́ ẹjọ́ ẹ bá mi pa ẹ bá mi pa ẹjọ́. Ẹ ló dìrẹ̀. Jọ má bínú. Ó ṣàǹgbọ́ tí mo ní kọ́ bá mi pa ń sìn. Wọ́n ṣe interview fún mi lọ́wọ́ ní ọ́fíìsì mi ni. Okay, ma get back sir. ẹyinjú eh, eh, ṣé kò sí nǹkan kan. kò sí nǹkan kan. ẹ ẹyinjú eh, ni èwo làmọ̀ràn bí ní ọ̀yọ́ tí ó sì máa lọ́yàn lọ́rùn ó mọ ó mọ béèrè béèrè ah, mo mọ̀ tọ́ o ó dà kò burú wá nǹkan tó fẹ́ gbọ́ nù arìn látàárọ̀ ẹ akọkọ akọkọ àkọ́kọ́ lọ sí itiri e itiri e wọn ra nǹkan bẹ̀ wọn jẹ nígbà tá a sì kúrò ní itiri e èmi lọ wu ọ̀rẹ́ mi kan ní mọ́ṣúárì báyìí ń bẹ̀ mo tún lọ wo kejì náà ní arò lẹ́gbẹ̀ẹ́ abẹ́òkúta wo ó dà mo ti gbọ́ mo ti gbọ́ ọ̀gá ọ̀gá ń bẹ lọ́fíìsì wọ́n ń bẹ lọ́fíìsì question simple question ibo lẹ́wà ń bẹ̀rẹ̀ sí ní ka national anthem léwu lọ́wọ́ dadi ah! dadi okay I know what to do. ẹ káàbọ̀ ẹ̀yin. ok merci Taju. kí ló ṣẹlẹ̀ kò sí problem. ó Ah, ah. ọ aláyé. ẹ báwo ni. Ah, kí ló ṣe máa ń kele tó ń rọ south nínú mọ́tò tó sì ń rọ sin sínú inú ọ́fíìsì lọ́hùn. ẹ jọ ṣé èmi ni máníjà mò ń kele ní ṣèbí àwa kọ̀ ọ̀rọ̀kọ̀rọ̀ ṣe kẹnu ẹ̀yin ọmọ òkè mẹ̀sí báyìí ẹ̀yin àti tápà ẹ̀ nílàáká ó dàbí pé nǹkan sí ọ ni eh, ẹ̀ sọ̀rọ̀ eh, ah. pé mò ń ṣeré ni sọ̀rọ̀ pé mò ń ṣeré. mo fi yẹn fún yín ó yà tí àyàn kan sí ah, ẹni pé ìkan lára àwọn ọmọ ẹgbẹ́ mi ó tún gbàpótí pẹ̀lú àjọjáde fún ipò kan náà ìyẹn náà ń pè ní òṣèlú géèmù tó wà nídìí ẹ̀ gangan nìyẹn kò yé yín Wa dúró lórí bí wọ́n bá ṣe mọ̀ gbá bẹ́ẹ̀mi náà ṣe mọ̀ gbá àmọ́ ìwọ̀n kì í ṣe wàhálà ẹ mọ̀ pé nǹkan tó bá ti dáa tó ti jẹ́ nǹkan gidi a lot of people náà ló fẹ́ máa sọ wípé àwọn fẹ́ ẹnìkan náà ló máa já mọ́ lọ́wọ́ àmọ́ àwọn leaders wa ti pè wá papọ̀ outcome nǹkan tí wọ́n bá sọ mo mọ̀ pé very soon ẹ̀yin náà gbọ́. Eh, honourable báwo lẹ ṣe máa feel tí outcome ìdìbò yìí lẹ́yìn gbogbo akíbo yẹn. mo fọ yẹn fún mi mo fọ yẹn fún mi mo fọ yẹn fún mi ẹ wo tí mo ní kó mú fún yẹn fún mi yẹn make sure kẹ́ kọ́ tẹ̀ kúrò mbẹ́ o mo ti sọ fún pé mo wà ní méjì ṣe bóyá kí wọ́n pa fóònù ẹ ní kó ẹ tán padà járe. lẹ́yìn gbogbo akitiyan yín lórí ìdìbò yìí báwo lẹ ṣe máa fi ìdìbò yẹn tí kò bá fẹ́ bọ̀. tí mo ti mọ̀ pé nǹkan tẹ fẹ́ sọ náà nìyẹn inú mi á dùn gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín ẹnìkan ló máa já mọ́ lọ́wọ́ nínú kó jèbè tàbí kó jẹ́ òun àmọ́ ṣe mọ̀ nǹkan tó ń jẹ́ àgò ẹ mú àgò wọ́n ní àgò ló máa ń dádìyẹ gbẹ̀yìn èmi náà ló máa já mọ́ lọ́wọ́. what is kí kí nìkan tó fẹ́ kí ló fẹ́. ẹyin ni mo fẹ́ ah, ah. you are my love my everything. ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ bá ẹ bá pa kí ni ẹ ẹ pa ẹ pa ẹ pa ẹ ẹ sáré bá pa ẹ make sure pé ẹ ti pa báwo ni mo ṣe ní gbọ́ voice tó kọ́ mi dẹ̀ máa balẹ̀. mo ṣàrí pé mo ṣe interview lọ́wọ́ kí tún mọ ilé. gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ lọ kí n lọ sálẹ̀ o kí n fọpẹ́ lọ́wọ́ ẹ̀ ọwọ́ ẹ̀ ń lọ sálẹ̀ ẹ́ ọwọ́ ẹ̀ ń lọ o. kò má ta. kò má ta yìí pé ọwọ́ ẹ̀ fẹ́ gbá mi ní nǹkan kò má ta pọ́wọ́ ẹ̀ lè di nǹkan bàbá ẹ̀ mú. kí lẹ̀ ń kọ. just observation. ṣé ẹ gbọ́ pé mo ló fẹ́ di nǹkan bàbá ẹ̀ mú. a ti sọ̀rọ̀ tán náà no problem a ti sọ̀rọ̀ tán ẹ jẹ́ mo tẹ́ bá rí kọ́ọ̀dù ẹ̀ jẹ́. àtọ́kẹ́ ẹ máa kó ojúmọ́. akọ̀wé àgbà. báwo ni. a kó ojúmọ́. báwo náà tiẹ̀ tiẹ̀ sùn dáadáa. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. kí ló ṣẹlẹ̀ ọ̀gá ò tí ì jẹun ni. wọ́n slept lọ wọ́n sùn. by this time jọba mi jí wọn kàn sí pápápá. ẹ ní lè jí ọ̀gá tó bá ti ń sùn báwọn kò sẹ́nì kankan tó lè wò kú wọn fúnra wọn yìí. Hmm. ok ẹ Dárasími ti jẹun tán tiẹ̀ bá mi pè kó jẹ́ káwà kọ́kọ́ lọ sí nǹkan tá a fẹ́ ṣe. Ah, sẹ́rí <laughs> ní tó dífá fún ọ̀gá iná ló ṣe okùnfà Dárasími bí n bá lè jí ọ̀gá yìí tó jí Dárasími torí yàrá kan náà nà sùn ẹ dúró ni ọ méjèèjì ó woke up togetherness. yàrá kan náà kẹ. bẹ́ẹ̀ni kí ni. nǹkan tí wọ́n ń ṣe ní ọ́fíìsì wọ́n tún ti ń ṣe lé ni. Ah, ah kí ló tẹ wá ṣe ṣe ṣe ṣe ń da àwòrán bí rẹ̀ sì tí ò jìnnà ṣèbẹ́ yìí ni ọkọ bílẹ̀ wíṣù ní ọ́fíìsì ní ìsìn báyìí wọn wá fi bò mọ́ o wọ́n ń ṣe ń pàṣẹpàṣẹ gidi ni. ẹ wo bí bẹ́ẹ̀ bá pẹ́ jù ẹ mọ̀ gbọ́ ẹ̀yin tó rí gidigidi ẹ wo etí mi ti gbọ́ oríṣiríṣi tójú mi ti rí báyìí hmm. ẹ jẹ́ fi kalẹ̀ ṣiṣẹ́ ń bomi wá tútù lẹ́mu àbí gbígbóná. wo fi mí lẹ̀ ó ti dá o. ó sì dá ọ lójú. Ah, ah, tó dá mi lójú kẹ èmi ti sọ fóun látàárọ̀ ilé wọn ti ń ṣe lọ́fíìsì kó tó wọn sọ pé wọ́n tún ń ṣe é léègé. <laughs> kè mọ̀ sí è e. ah, ṣe bóyá akọ̀wé ló kọ́ sọ fún mi pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ lọ́fíìsì lèmi náà bá dẹjú hmm. ìjẹta ni ẹ wá wòran ibẹ̀ lèmi gan ti ń fura lọ̀gá bá wò sùsù náà bá mú ọmọ wọn báyìí náà bá gbáǹdì pa nìyẹn bá ṣe pàpà eh? mo bá pẹ́ irú eré ìwọlélẹ́yìn náà bá tún fọwọ́ kọ́ ọyàn òkè náà bá ní à mọ̀ bá ti jáde o àwọn bọ̀ra bèrè kọ́yàn bọ̀ mo bá ní bèrè kọ́yàn ah. irú eré wo ni bàbá àtọmọ mọ̀ ṣe débi mọ̀ tọyàn mọ̀ tẹgbá ni ṣé wàá mọ nǹkan tó wá ṣẹlẹ̀ o tẹ́ ẹ̀ bá pẹ́ jù ẹ̀yin ẹ̀dẹ̀ tí ṣé rí bí díje bá wọ inú ọ̀dọ̀ wa yìí hmm. yóò mọ̀ fi rin tònú wọn ah. yóò mọ̀ fi ṣe bíìtì ni. tí o mọ̀ scratch. Ah! ẹ mọ̀ gbọ́ yìí ha ẹ sì bọ́ gàṣẹ́gà ọ̀gá ti gbà ní. ẹ dákun tábà wí náà tẹnu ò bá ní bo tí ò bá ní fàyà irú eré òsì wo nu sẹ́rí kòkìn ayé ti ń dé ee bí àṣà olórin tó hmm. kọrin tó ní ayé ń lọ sópin o bàbá rere bàbá máa sọ ẹ sẹ́rí kòkìn ayé rè kéèyàn wó sùnsùn sùn hmm. kó sì máa mú ọmọ rẹ̀ kó sì máa nà ń patiẹ kó máa nà ń kókó kó máa ṣe kéré wa. ẹ tún máa wo ẹ má jà gbẹsẹ o nǹkan téèyàn bá mọ̀ lè yan ọmọ èèyàn ò ní lọ sọ́dọ̀ ẹ má là kéèyàn fẹ́ ra súyà kọ́mọ́ fún fún yàn tẹ́sí. yàrá bàbá lè fẹ́ tẹ́sí ọmọ rẹ̀ kó tó di pò lọ́lé ọkọ. ọ̀rọ̀ ìwọ ni ni. ṣé kò ní mọ ru ah. ṣé bọ́lọ̀ ló fún ṣé kò ní mọ ru wéètì tọ́mọ ẹ̀mí. ẹgbọ́rọ̀ dìdì rẹ̀ lẹ́nu àtúnwí. tẹ́sí tì wèrè tẹ́sí tì wèrè wọn tẹ́sí tì ah, lóòótọ́ láti ju aláyé ti dáyé gbogbo èèyàn lọ́mọ̀ pé di olóúnjẹ méjì tó ju kínní yìí lọ. ṣùgbọ́n bọ́gà èyí tó pọ́n dò bí ọ̀lẹ̀ àwẹ̀ tí ń bẹ lákàtà wọn yóò sì kí mọ́lẹ̀ yóò fún. sáwọn dísà lọ̀gá. tẹ́ ẹ sọwọ́ bí ọwọ́ àyà. Ah, ah. Ah. àgbàlagbà. tẹ sojú sẹ funfun bí ẹyin tí ò láta ah. ẹ wá sara yíyí bí arúgbó àlè gbà. Ah. àwọn àti ìjẹpọn fẹ́ sòkú wọn ni kò wá kí àwọn ó pọ̀ jù. sanja wèrè mọ́ tilẹ̀ ni. níbù mi kò ṣe ní bú ọ kò ṣe ní bú ọ olójú olójú tì ní nígbà tó fẹ́ sọ̀rọ̀ nísìn ṣé kò yẹ kí wo mọ̀ ẹ́ pé ọ̀gá ó lè jẹ́ pé ọmọ ọ̀gá gangan. ẹbí gbogbo yín kan gbà mo ti ń bá yín dọ̀wẹ̀ kẹ́ńbí ló jẹ́ mọ̀ sọ̀rọ̀. èmi tẹ́mi ẹ ní ọkọ mi àti ọmọ mi ṣe kíni ah, wọ́n fẹ́ra wọn ah, wọ́n ṣe bíi lọ́kọláya no no no no um, rárá sà kì í ṣe pé mi ò gbà yín gbọ́ àmọ́ irú ẹ̀ ò ṣẹlẹ̀ ní sàkání mi rí ni. Ah, mo ti gbọ́ sà ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run àtúntì yín náà ṣe ah, ah. ah, ẹ̀dùn ṣé mo lálàá ni dára sí mi òun àti bàbá. Fọláwíyọ Fọláwíyọ kí ló ṣe láàrin ìwà àtọmọ mi. ní ìgbọ́n tó ń sọ o. you heard me right. Ah. mo kí ló wà láàrin ìwà àti dára sí mi. wà láàrin mi àti dára sí mi tó wà láàrin wa náà jù pé responsible father tí mo jẹ́ sí dára sí mi náà ni. mi understand. mo ń bí ẹ again kí ló ṣe láàrin ìwà àti dára sí mi. mi ò gbọ́n tó ń sọ jẹ́ kó clear o kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ ju bàbá jẹ́. no no no please má dìbò fún mi rárá má jẹ́ try to pretend tó ń ta yóò bá rí wọn ò ní sọ wọ́n ní òun fẹ́ ọmọ mi mi ò gbọ́ ẹ o. wọ́n yóò fọwọ́ mi jọ. wọ́n ní mò ń fẹ́ ọmọ mi. ó gbọ́ mi dáadáa. yẹ́mi sí yẹ́mi sí ah wo bí brain yẹn tó ti tó ti format látìgbà yẹn kò yẹ wọ́n ti restore ẹ̀ padà o torí tó bá ti restore brain ẹ̀ padà tó ti ń ṣiṣẹ́ perfectly ò ní máa sọ̀rọ̀ òṣì tó ń sọ yìí. ìwọ gánà restore brain ẹ̀ because mi ò rí ọkùnrin gidi ọkùnrin alárìbáríkà tó máa bá ọmọ ìlàjọṣepọ̀. can you imagine ṣé báyé tiẹ̀ ṣe rí ló ṣe fẹ́ káyé tiẹ̀ ah, ah, mẹ́rin tèmi ní ìtumọ̀ ìwọ gọ́gọ́ ni àgbákò ilé ayé mi láti ọjọ́ tí mo ti fẹ́ ni mo ti rẹ̀ sílẹ̀ àgbákò ilé ayé mi what are you talking about. can you imagine ara nǹkan tó ṣẹlẹ̀ náà mo kí bí gángan gan tó wà lára ẹgbà ẹnìyẹn tó fi lọ o tún dé sí i o tún increase sí mi tí o bá jẹ́ bẹ́ẹ̀ wàá ronú wọ́n sọ yẹn fún ẹ̀ ta ọ̀dẹ̀ padà wàá bá èmi ṣé o tó sọ fún mi sì ni pé tó bá jẹ́ pé ọmọkùnrin la bí ó máa bẹ́ẹ̀ lájọṣepọ̀. èmi lájọṣepọ̀ eh, eh, eh. èmi èmi yàtọ̀ sí ẹ mi ò jọ rárá let me say something láti ìgbà tó ti bẹ̀rẹ̀ sí ní dáwọ́ yóò gbogbo òṣèlú rádaràdà tó ń ṣe hmm. ló ti bẹ̀rẹ̀ sí ní tójú lékiri ló ń tójú bọ́ lékiri. so kò sí wàhálà so nǹkan àwọn grandpa ẹ̀ náà ń gbà yẹn gbà tí mo fẹ́ sọ náà kan ṣùṣe lórí tó bá jẹ́ pé ìran yín. àwọn ìjàlájà ẹ àwọn ìjàlájà ni wọ́n bá wọn ṣe lájọṣepọ̀. wọ́n máa ń bá àwọn ọmọ wọn. mi ò wá bẹ́ẹ̀ ṣe é bì báyìí o. lájọṣepọ̀ ni ìyẹn ló máa fi sọ tèmi. mi ò wá bá ìṣeré bíbá. tàwọn wo ló. bó bá ṣe ṣe bẹ́ẹ̀ ni ìwọ̀n tiẹ̀ má gbèdé ọ̀wọ̀ ìdára. àwọn olóńgbà bàbá la ọmọ bàbá la ṣeré. àwọn olóńgbà bàbá la kò bàbá ìṣeré. tí o bá jáwọ́ listen to me. bàbá tó lè ṣe tèmi yóò lè ṣe tèmi wọ́n lè tó lè ṣe. àbọ̀ ìyá alájà ìdá fẹ́ràn. bí mo ṣe wọ Get out of my office I am not moving an inch from here. So if K is not taking, gbogbo nǹkan tá a Let's leave in Jolo. ń jọrọ, the á lọ report media house. Ìyẹn ò a problem. Oh, kótó kótó yes kótó oh. di Okay. Màá ti jẹ́ káwọn media yẹn mọ bí wèrè ẹ ṣe tó. Because you are shameless. Màá jẹ́ ká rí ẹ ti mọ bí ẹ ṣe èmi. Useless man. Jáwọ́. Get out. me get out. Sí. Wàlá wọn bí bàbá lẹ́nu bọ̀jà kó gbẹ̀mí jáde kó. Get gẹ́mi kó ní ọ́fíìsì mi. Gẹ́mi kó ní ọ́fíìsì mi. Sẹ́mi jáde. Yes. Me. jáde. If you push me again, I will show you hell. Jáde gẹ́mi kó ní ọ́fíìsì mi orí ò pé aṣẹ́wó onírànà òṣì ìkà bó o ṣì tó ọ̀rọ̀ pọ̀ ń ṣe olórùn kẹ́mi ṣe àbí ah. bàbá gidi lèmi gẹ̀. ìwọ bàbá gidi. yes. aṣojú èmi àti ẹ ìdí sísọ sí nuisance. orí ẹ ò pé ìwọ àtàwọn tẹjọ sọ̀rọ̀ fúnra yín mm. orí yín ti dàrú orí gbogbo ẹ̀yin tẹjọ sọ̀rọ̀ fúnra yín orí yín ti bàjẹ́ dànù. Abit issue tó wà láàrin àti dáàdì tẹ́lẹ̀ because mo understand. Darasimi. ma. tó bá jẹ́ lórí ọ̀rọ̀ tó wà lẹ́ tẹ́lẹ̀ ṣé kò tó ń torí ni. I'm not sorry to say it kò tó torí rárá rárá rárá rárá. Darasimi kò tó ń torí. bẹ́ẹ̀ni. What has come over you? Yeah! Ah mo rántí dáadáa when i was ten tí dáàdi máa sọ fún mi wípé àwọn nífẹ̀ẹ́ mi and now mo ti dàgbà the kind of love tó ní sí mi gbà yẹn lèmi náà try àti ní sí wọn sìn so mi mọ̀ nǹkan tó bá nínú kí wọn máa fẹ́ bàbá yẹn. dára sí mi kò sí nǹkan tó bá dé mbẹ. bẹ́ẹ̀. are you mad. i'm not mad. are you insane? no. Money! Shut up! There's nothing wrong about it. Ẹgbẹ́ mi létí. Yes. And I will slap that madness out of you. And for your information, tẹ̀sán kàdé wá kí n máa jáde very soon. Mo fẹ́ kí ẹ bá mi invite àwọn ọ̀rẹ́ yín. Over my dead body. Àlá tí ò lè ṣẹ ni. What's the problem mo máa ń sọ fún àwọn planning committee mi kọ́ bá mi get ẹni tó máa ṣe ìyá ah olo ah mo dárò mo dárò mo dárò eh, no no irọ́ létí no no this is not happening. Eh? olóṣèlú ẹ má ẹ má bínú pé mo dá yín dó díẹ̀ àwọn bíi méjì mẹ́ta náà tó wà nulẹ̀ bẹ́ẹ̀ náà tí mo ní láti attend sí ẹ pẹ̀lẹ́ ṣé àwọn ọmọ òṣèyìn lálejò ni. wọ́n ti débì wọ́n ti attend sí wàhálà la ní kí wọ́n ní sùúrù. ta ló kú ikú kẹ̀ òun náà ni mò ń béèrè ojú tí mò ń rí yìí ó kẹ́gbadá ni ṣé kò sí. kò sí wàhálà kankan ẹ wò ó lánàá hmm. òun la ṣe meeting pẹ̀lú àwọn àgbààgbà ẹgbẹ́ wa ibẹ̀ ló ní kálukú ti ń san tójú ẹ̀ tó o èyí ló fà á tọ̀rọ̀ tìyín gan fi jáde. pé kí ni. ẹ wo ẹ wọ́n jà fún lulu fún un wọ́n ní jọ́tà bá jó ní gbangba tí yẹ ni a ti kọjú òun kọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ o ẹ aṣáàmọ yóò yé mi ni kí ló ń ṣẹlẹ̀. wọ́n ní ẹ̀sìn lè jẹ́ flag bearer àgbẹ̀ wa mọ́ ìwọ́n ní tẹ́ bá dọ̀ tán yóò yíwọ́ wọ́n lọ́mọ yín ní òdì first lady tó máa pàṣẹ. ọmọ bíbí inú mi a di first lady. òkìkí ti kàn. bí ti báwo láìsí pé mi ò níyàwó mo níyàwó náà amẹ́ríkà níyàwó mi wà wá tẹ́wọ́ fi sọ pé ọmọ mi ló máa jẹ́ first lady kí ni tí mo gbélé yìí ìgbà tí wọ́n wá ń sọ rádaràda yẹn ẹ̀yin tẹ́ ẹ wá súnmọ́ mi káti ẹ̀gbá pàwọn ò mọ̀ mí kí ni nǹkan tẹ̀yìn sọ. kí ni ìsọkúsọ gbìyànjú sọ káàkiri. ẹ ẹ wọ ọ̀nàrẹ́bù oyún tẹ rò pẹ́sẹ́ ìbejì làǹtìlàǹtì lẹ́fi bí. kí ló ń ṣẹlẹ̀ lọ́nà wo ẹ̀jọ́ torí gbogbo eléyìí tẹ̀ ń sọ yóò fẹ́ yé mi dáadáa. ẹ wo ṣe rí ẹgbẹ́ eléyìí wọ́n dá sílẹ̀ láti tún ìlú ṣe ni láti fọ gbogbo ìbàjẹ́ tó wà nílẹ̀ láti fọ̀ mọ́ wọ́n wá tún sọ débi wípé a lè fi ẹni tí ìwà àbàjẹ́ kún ọwọ́ rẹ̀ ká tún wá jẹ́ pé ẹni látún wá gbé ah, jáde látún gbé sórí àlééfà ah, ah. kò jù bẹ́ẹ̀ lọ. ṣiṣẹ́ ṣẹ́ mi ló ní bàjẹ́. èmi ló ní bàjẹ́. bí wọ́n ti wí nù lídà akíọ́ o lídà ẹ rí yẹ ẹ̀rọ tí pẹ́ wá síbi kò sígbà tẹ́ lọ tíbi ò kì fún yín lówó kí ni túmọ̀ gbélé yìí lídà ẹ̀dà olóṣèlú ẹni àwí fún tí ò gbọ́ ẹni àsọ̀rọ̀ fún tí ò gbà bó pẹ́ bóyá irú wọn máa ń tìka àbámọ̀ bẹ́ẹ̀ nù ni. mo sáré ayé títí títí gbogbo ẹ̀ padà jájó mi lójú èyí tí n bá fi jèrè ayé ẹ̀tẹ́ olópadà yìí sí fún mi ibo ni mo wá bá yàrá ọ̀rọ̀ ìjà o. bá mi pé Kúnlé ní kó pe lọ́ọ̀yà kó wá bá mi ní ọ̀dọ̀ àwọn social welfare sọ pé àwọn ni wọ́n wá mú mi lẹ́sìn kó má bọ́n bẹ́ẹ̀ right away. Okay. social study no problem. ẹ ẹ ṣe shut up. Ah, you too shut up. kí ló ṣe kí ló ṣe yìí náà máa ń sọ. irọ́ ní ilé ìfẹ̀rẹ̀ ṣe wẹ̀rẹ̀ nu létí wa ọgbọ́n tẹ̀ mọ́ da tẹ bá fẹ́ wá kidnap èèyàn nu. I will show you. show you I will show you too. I say shut up. ewé ṣe ewé ṣe rí bí èṣù. èṣù mẹ́rẹ̀kẹ́ ibo ni wọ́n mú wọn lọ. Ah, ibo ni wọ́n ní mú wọn lọ ọgbọ́n wèrè tí a máa dá nìsín ní tí wọ́n máa fi ẹ̀wọ̀ ọlọ́pàá tí a máa fi búrẹ́dì kọ́ alómi ọbẹ̀. Eh? kí ni ọ̀gá ti fáwọn social media tó ń fi wá gbé wọn. social media kọ́. mo ṣe lọ́pọ̀lọ́ báyìí. ọ̀gá ní àwọn social media sọ àkì wọn ni. bẹ́ẹ̀ni sọ́njàre tó ń tó tó tó. ó ṣàtẹ sọ ìwọ tẹ̀lé wọn àbí àsìmọ́ tí lè ṣe ẹsẹ̀ rẹ. bàbá ẹ ni ó tẹ̀lé wọn. bàbá rẹ ẹ lọ múnú kòtò kó mú lọ bẹ dídì ni ṣe rí pé àwọn eléyìí agbófinró ni wọn ẹ aṣọ ọ̀ràn wọn ni. aṣọ ọ̀ràn aṣọ ọ̀ràn agbófinró sáà abófin jẹ ni. sẹ́ni gbogbo ẹni tẹ́ bá ti kọlà báyìí owó kíní ẹ̀jẹ̀ tí mo ló ti lọ tán lára yín. ẹ̀jẹ̀ ti lọ lórí tiẹ̀. gbẹ́nu sọ́njọ́ tó ní gbẹ́nu sọ́njọ́ tó sọ́ni bíi wọ́tàmẹ́lọ̀. wọ́n tó fẹ́ràn gbàgbé ló gbọ́ ọ̀dà nǹkan àbọ̀ ah, wọ́n I know it will be difficult for you to believe me ṣùgbọ́n mo fẹ́ kí ẹ mọ̀ pé iná baláwo kò ní gòkè odò lẹ́yìn ìgbà tí mọ́jọ́rí tó jẹ́ ọkùnrin kejì láì kúrò. ọlọkùnrin tó ń bá sọ̀rọ̀ yìí fún. is a friend of mine in fact ọ̀rọ̀ ẹ ló ń sọ lọ́wọ́ ó ní ṣé òun tọ́jú mi mo dẹ̀ ń dá lóhùn. bravo ọdẹ ló pè mí ni ìwọ ń bá boyfriend ẹ sọ̀rọ̀ olóní kó máa kí mi irọ́ ó yẹ kó ní kó máa kí mi ni ìwà aṣẹ́wó òṣì yìí ẹlẹ́dẹ̀ ẹ̀yin obìnrin tí ó bá ti ṣọ̀gùn á jẹ́ pé àkìtàn jìnnà sí ni. Ah, múrewa ọ̀rọ̀ yà bí mi. anything níbẹ̀ yẹn sórí àwọn tó rí wa àgbàtà wọlé yẹn ọ máa ṣe é mọ̀ now pick your things and get out. Ah, out get out. out báwo. Ah by this time of the day ah, ibo ló fẹ́ kí n lọ. anywhere tó bá tún yẹn kó lọ i don't want to care get out before i change my mind. okay okay I'll will go out. Ah, out. get out. okay. get out. mo kí ló lè fa ìpín alárin bí àti ẹ ṣùgbọ́n mi ríro kò pẹ́ kó jìnnà mo ṣalábàpàdé Múríwá Àfọ̀dúnríbì nírètí wípé mo ti dé bùsọ mi láì mọ̀ wípé ogun tó ń jà mí ò ti dáwọ́ dúró èmi àti Múríwá di ọ̀sán àti òru tí ó pàdé gbogbo akitiyan mi láti bẹ̀ orí asán ló já sí ṣùgbọ́n ní òru ọjọ́ kan mo ronú jinlẹ̀ mo rántí ọ̀rọ̀ tí Gbóyèga tó jẹ́ ọkùnrin àkọ́kọ́ sọ lójúmọ́ mi ẹ̀ wípé ṣe ti gbàgbé oògùn àgbà mẹ́ta tí bá a fínra ni bí ilé ọjọ́ kejì ṣe mọ́ mo ní láti débẹ̀ ìdí tí mo fi lọ mú bíbélì wá nínú ilé ni pé mo fẹ́ kí bíbélì kó máa jẹ́rìí mi níwájú ọ̀gá ògùn nítorí ègbé ni fún ẹni tí a fi rán tí kò jẹ́ iṣẹ́ náà ègbé sì ni fún ẹni tí a kò fi rán tó ń jẹ́ iṣẹ́ náà bẹ́ẹ̀ ni. Hmm. lóòótọ́ ni ọjọ́ ọ̀la ìwà àti ọmọ mi dára hmm. ṣùgbọ́n ogun tí mo rí níwájú ẹ̀ ah! bàbá hmm. ogun àgbà mẹ́ta àgbà mẹ́ta mi ò fẹ́ kí ọmọ mi kó dojúkọ ogun tó gbóná tó yìí. mọ́mi nígbà tọ́rọ̀ mi àti Gbóyèga ṣẹlẹ̀ mo kọ́kọ́ rí ibi ìka ṣùgbọ́n pẹ̀lú nǹkan tí ojú mi rí lẹ́yìn ìgbà tí èmi àti ẹ̀pínyà ni mo mọ̀ wípé ogun ń jà mí ẹjọ́ ṣé ló mọ̀ ibi tógun yìí ti wá gan. ọlọ́run tí ó dá ogun ni ó lè fi ìdí àti ìtumọ̀ rẹ̀ hàn àyànfẹ́ rẹ̀ ṣùgbọ́n mo mọ̀ tó dá mi lójú pé ipa àwẹ̀ àti àdúrà hmm, gbogbo ogun tó ń jà mí níbẹ̀rẹ̀ gbogbo ogun tó ń jà mí lábẹ́nú àtẹ̀yí tó ń jà mí ní kọ̀kọ̀ ah bàbá Èdùmàrè gbé mi lékè gbogbo ogun màmá jẹ́ ah kó bà mí láyé jẹ́ ah bàbá. Hmm. mọ́mí hmm. tó bá jẹ́ àwà àti àdúrà ní ọ̀nà àbáyọ sógun ayé mi mo máa gbà á àbí ah! láì sùn láì tọ̀ kọkùnrin dẹ̀ máa rí mi kó máa sáwọ́ gbó. Hmm. <laughs> Eh, ó lọ ní àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta mm. bàbá bẹ́ẹ̀ ni mm. nínú ọjọ́ mẹ́ta yìí wàá sọ òru mẹ́ta ọ̀sán mẹ́ta ó gbàdúrà kíkan kíkan kíkan kíkan kíkan kí ọlọ́run ọ̀gá ògo kó ṣẹ́ gbogbo ogun náà wọlẹ̀ pátápátá ah, bẹ́ẹ̀ ni. Mm. mọ́mi eh, àwọn ẹsẹ̀ bílẹ̀ ò máa kà á láti fi dogun kogun yìí. Hmm. ní ọjọ́ kìíní ó gbààwẹ̀ wàá gbàdúrà wàá ka psalm eighty three hmm, bẹ́ẹ̀ ni hmm, tí ó bá di ọjọ́ kejì wàá ka psalm eighty eight pẹ̀lú àdúrà kí ọlọ́run bẹ́ẹ̀ ṣe gbogbo ogun tí ó bá wá di ọjọ́ kẹta èyí tí ó kásẹ̀ àdúrà àti àwẹ̀ náà wà lọ ka psalm ninety one pẹ̀lú orin gbogbo ogun tó ń jà mí ní kọ̀rọ̀ gbogbo ogun tó ń jà mí lábẹ́nú ah, ah, bàbá ah, ọlọ́run tó pọ̀ nípa àti agbára mo dúpẹ́ fún oore ọ̀fẹ́ tó fún mi látọjọ́ kìíní títí ọjọ́ kẹta ayérayé ṣàwárí ogun ayé mi kó o fi yàn mí ọlọ́run tó pọ̀ nípa àti agbára ẹ fi yàn mí kémi lè máa yìnyín kémi lè máa gbórúkọ yín ga ní orúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín ní orúkọ jésù. Ah. ẹni tó jókòó níbi kọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò máa gbé abọ́ òjìji elédùnmarè èmi yóò wí fún ọlọ́run pé ìwọ ni ààbò àti odi mi ọlọ́run mi ẹni tí èmi gbẹ́kẹ̀lé nítòótọ́ òun ó gbà mí nínú ìkẹ́kùn àwọn pẹyẹpẹyẹ àti nínú àjàkálẹ̀ àrùn búburú yóò fi ìyẹ́ rẹ̀ bò mí abẹ́ ìyapa rẹ̀ ni èmi yóò gbẹ́kẹ̀lé òtítọ́ rẹ̀ ni yóò sọ asà àti àpáta rẹ̀. Fọláwíyọ́ kí ló dé tó ọtún ní ká tún ṣe àtúnṣe iṣẹ́ ètùtù yìí nígbà tí ò tí ì pẹ́ tá a ṣe kan náà. Hmm. bàbá mo sọ fún yín gbà tí wọ́n fi lọ̀ mí pé kí n wá ṣe òṣèlú ẹ̀yin lẹ sọ pé owó máa ń wọ́tọ̀ owó lẹ́yìn ni oore ò kí ń fọ oore sílẹ̀ ẹni kí n gbà tí dùnú tí dùnú. ẹ mọ sọ bẹ́ẹ̀ mo bá yín láyé ni látàyè ìgbà àwọn bàbá wa lọ́hùn ó lẹ́mọ̀ pé ẹnu òfìfo kì í rú yànmùyànmù nídìí òṣèlú tó o bá lówó má lọ ọ̀dí òṣèlú ni ẹ jọ oyè tán wá ní kí wá jẹ ipò tán ní kí wá dù ibo ni mo ti fẹ́ rówó ọ̀hún ibo ni mo ti fẹ́ rówó ṣòṣèlú owó gidi ni owó ńlá ganan fi ń ṣòṣèlú ìtorí ẹ̀ ni mo ṣe ní kẹ́ ẹ bá mi gbìyànjú gbogbo tẹ́ ẹ bá mọ̀ a ti rì níwọ̀n ẹ̀ lóòótọ́ but ẹ ti bá mi ṣe mí ẹ tún bá mi ṣe kó lágbára dáadáa kó wó gidi kó túbọ̀ lè wọlé. Fọláwiyọ èyí tó níwọ̀n náà ń pè lówó. owó wo ni mo ní owó wo ni mo ní kò sí yòògùn owó tó o lè ṣe láyé tó lè tó owó òṣèlú bẹ́ẹ̀ ni ẹ wo kò sí nǹkan tẹ́ ẹ ní kí n mú wá tí mi ò ní mú wá o kò sí nǹkan tẹ́ ẹ ní kí n ṣe tí mi ò ní ṣe ẹ má fọ oògùn owó owó òṣèlú o gbogbo ọ̀nà ni mo fẹ́ fi débẹ̀ o. Fọlábí ó débẹ̀ ṣùgbọ́n má jẹ́ káwọn òṣèlú ó tì ẹ́ gbàngbàn má jẹ́ kí wọ́n tì ọ́. kò sẹ́ni tó ń tì mí èmi ni mò ń tira mi èmi ni mo fẹ́ tira mi gbọ̀ngbọ̀n wọnú ọ̀la èmi mo fẹ́ tira mi gbọ̀ngbọ̀n wọnú oríire ẹ jẹ́ ń débi òṣèlú yìí ẹ jọ̀ọ́ ká renew ẹ̀ náà lọ fẹ́. ẹ bá mi renew oògùn owó mi mi mọye èèyàn tẹ ní kí n lọ wá wá màá wá wá. bó bá jẹ́ bó ti fẹ́ nu. mi fẹ́ mọ̀. ọ̀dà bó jẹ́ bó ti fẹ́ nu ọtí gbọ́. Loveth Loveth you still dey breastful. ah sorry for you. don start your wahala abeg don disturb me joe. Eh. ẹ káàbọ̀ sir. lẹkùnlé báwo. fine thank you sir that's my boss. kí wọn dáadáa now? oh irú my young yìí ò ń kúnlẹ̀. ọmọ yorùbá yóò kàn jẹ́ lọ́fẹ̀ẹ́tì ni. irọ́ gbogbo àwọn nǹkan tí wọ́n kó sára ò lè jẹ́ kó máa kúnlẹ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n kúnlẹ̀ pẹ̀lú bíútì ni. ó ti mo ti sọ wọn pé five thousand naira ló wẹ̀ sàn wo bí ọ̀gdàdì ọ̀gdàdì ọmọ ló mú wá gbogbo ìṣó yẹn gún mi ìṣó yẹn gún mi lọ́kàn. so five thousand ni asa máa rí ìfún tí ó bá ti ṣe tán. ń gbọ́. mo ti sọ fún ẹ pé ten k ló wù mí five thousand báwo. five thousand. five thousand la máa ń gbà nígboro. kí ló ń ṣe ẹ àti five thousand naira àti ten thousand èwo ló dùn gbọ́ nínú méjèèjì tó bá jẹ́ ọmọ tiẹ̀ ṣe wà fún ní five thousand tó bá jábúrò ẹ̀ ṣe wà kó ten thousand fún ẹ́ àbẹ̀wò la mọ̀ tó rí báyìí nínú àwọn ẹbí ẹ̀ tó ń ṣerú iṣẹ́ alálùbáríkà yìí tí wàá kàn déédéé kówó ranù fáwọn ọmọ ọlọ́mọ kò make sense now. Uh pẹ̀lẹ́ díẹ̀ máa fún ẹ ní twenty five thousand naira. thank you. orí bínú ẹ ṣe dán mm-hmm. àbó òye pẹ̀lẹ́ díẹ̀ ìyẹn tó bá mèrè ṣe ni o. mo máa wà yín gan mo ti máa wà yín jù. tó bá jẹ́ ti wíwà ìyẹn yé mi ìyẹn wé èmi náà wà ẹ̀ jù máa wà ẹ̀ jù gbogbo eré yẹn máa ṣe é máa gbé ẹ̀ jìgìjìgì oh. wo bí èmi gan wà ẹ̀ báyìí bend down low oh. èmi gan wà ẹ̀ wheelbarrow máa wà ẹ̀ bẹ́ẹ̀ raise one leave one. Oh màá wà ẹ̀bẹ̀ ọlọ́run ó ní monkey post. yeah i love that. màá wà ẹ̀bẹ̀ oh. màá sọ ẹ́ di tó wẹ̀. Oh. ọmọ tó ṣẹlẹ̀ ìwọ farabalẹ̀ ilé nílé ẹ̀ ọgá ẹ̀tẹ̀ ilé ló wà maria ń sìn. wá ń bí wọ́n lẹ́ni tá a bá fẹ́ ta a máa ń bọ̀ gbogbo ohun tọ́mọ ẹ bá fẹ́ pátápátá kó o bá mi fún un bébì jókòó ilé ẹ ló wà ilé ẹ jókòó ilé ẹ ló wà tó bá mèrè ṣe dáadáa wà á gbàgẹ sí o ah. tí ò ní sẹ wọn ò ní substitute ẹ ìwọ ló máa máa control. aláwàyè kí wàá tọ̀gà tó wara yín pa wọ́n gbàgbé ten thousand àti máa gbà ní owó ilé yìí o. ṣé ìwọ náà fẹ́ wà ní èmi náà fẹ́ wà mí. Ah, ah, lọ́fẹ̀ẹ́ tí mm-hmm. torí tí mo ṣe wà yìí èmi náà pè ní aya fire Hmm. mo lè fàyè kí n lọ gbẹ́ lómi o hmm. ọmọ ìpa ti jọjọ agree tẹ́lẹ̀ pé ten thousand naira lówó ẹ̀ ó dẹ̀ ti jèrè fifteen thousand naira sí fẹ́mi ten thousand naira kí wọ́n fi five thousand naira kún tiẹ̀. ọ̀gbẹ́ni wàhálà yìí ti pọ̀ jù n ò lè fún ẹjú tẹ́rẹ̀ kè lọ. Ah, èmi àti ẹ jẹ́ bẹ́ẹ̀ get something. Oh. Thank you. wọn bẹ ṣe drink. ọ̀sẹ̀ báyé ò nìyẹn o. ò ń ṣiṣẹ́ owó ẹ̀yìn tíríkì tó fẹ́ gbà ló ti ń ṣiṣẹ́ yẹn. Ah. ok. ní àti ẹ̀ tó ni ọ̀gá sáré rán mi níṣẹ́ mo máa sáré jáde nísìn mo fọ́ lọ́n bẹ̀ ẹ́ ẹ̀ wọ ara yín dáadáa bóòtù ara ọ̀gá ti le bá mi make sure pé ó dẹ gbogbo ẹ̀ ojú mi dojú ẹ o. ṣé mi fẹ́ máa kọ́ nìyẹn. àwọ̀ àyè ni o so that irú nǹkan báyìí bá tún jáde ní next time máa lè pè ẹ́. trust me now mo máa wọ àwọn gangan máa rún wọn jù. èbó bàbá yẹn ò sanwó jọ lásán tí mo kàn lọ kàn lọ dábọ̀ náà ni ó dùn mí ọlọ́run mo dẹ̀ broke gan ah. òun lálẹ́ ń tún lọ gbẹ báyìí kí ni wọ́n fẹ́ ṣe báyìí. ìyàwó ọ̀tẹ̀ lọ́rùn lé fọwọ́ sí i mi ò rántí é fún ẹ̀ àbí ọmọ ẹ̀ lọ ṣe é lọ ṣe ah. Ẹni sùúrù. Ẹni sùúrù jẹ́ kí n bẹ́ẹ̀ ṣeré kó gbàgbé. ẹ wá. Ah, ṣé ẹ ti mọ̀ mí rí tẹ́lẹ̀ ni ah, ṣé mọ̀ fi di kíní rú mi rí di ni. Ah, ah, kò yé mi náà bí mo ṣe wọlé wọn tiẹ̀ jẹ́ ń sọ̀rọ̀ rárá wọ́n sàṣọ pé àwọn màá ṣe é dáadáa àbútí ẹ̀ ṣe bọ̀ dá díẹ̀ kẹ́ tiẹ̀ kọ́kọ́ tiẹ̀ pẹ̀ ní tẹ́ẹ̀mọ̀ rí tẹ́lẹ̀ ṣé mọ̀ mí rí tẹ́lẹ̀. bàtí mi rí lébẹ̀rẹ̀ kọ́sítọ́mà wọn lára mi so máa lọ́fẹ̀ẹ́ ti kọ́sítọ́mà wọn. ọ̀nà oh, ibù ẹ má bínú jàre Love it wọn láwọn òtà látàárọ̀ ṣé mo gbé nǹkan sórí mo fẹ́ mo fẹ́ mo ní kẹ́ wá rà ni. ẹ má dá lóhùn ẹ má dá lóhùn má bínú. ẹ ẹ kò sí wàhálà ẹ lọ́vẹ̀ ti dà. lọ́vẹ̀ ti bumi jọ. ẹ àwa náà lè ṣeré fún yín ṣá. ooo oh. oh, a ní ẹfẹ́rẹ́ ti yín lẹ̀ ẹ wo ẹ mọ dérè yín ṣe ẹ jẹ́ mi ò mọ̀ ṣeré tèmi lọ́tọ̀. bumi lọ́vẹ̀ ti kọ́ ó ṣe mí gbòòrò lọ. ọ̀nà ìbúra ẹ̀ mọ̀ kó tó ṣẹlẹ̀ kò sí lọ́vẹ̀ ti kò sí lékẹ̀. ẹ ó kọ sáré jáde ó lọ ra nǹkan. ẹ sọ fẹ́ sọ pé òun mọ̀ kí mò ń bọ̀ nbí ni. ó máa gbàgbé ni. ẹ jẹ́ kí n bá yín pè é ní sùúrù. ó dẹ̀ farabalẹ̀ kánsílà bí kí wọ́n ti ń pè é. ẹ dẹ̀ farabalẹ̀ lọ́fẹ̀sì tẹ wá wa kò sí nílé àwọn ọmọ tó dẹ̀ wá ń bí gan-an wọ́n máa ṣeré fún yín mélòó lẹ fẹ́. mo dáràn mo mọ̀ dáràn pẹ́ ẹ bàjẹ́ o ẹ dákun kí ni ìṣẹ̀lẹ̀ ń bì náà àrí mímọ̀ ti wà nínú ah, ẹjọ́ kò mọ̀ sápẹ́lẹ́ bẹ̀ ni ẹjọ́ ọwọ́ ẹjọ́ tó lọ́wọ́ èmi èso ń pẹ̀sìn bí o àmì àmì government workers for that matter ẹjọ́ torí tọ̀ náà ẹjọ́ ẹ o ẹ kí lè yẹ sí o ẹjọ́ o ẹjọ́ ẹ. ẹ calm down ẹ calm down ẹ rí i pé mi sí àtẹ̀ǹtì ṣé ẹ sọ̀rọ̀ ilé ìsílẹ̀ ah, ah. ẹ wò ẹ jẹ́ kí n bá yín pè é jẹ́ kí n bá yín pè ah, kí ló lè ń pè mí fún? hello babe àkí ló ń ṣẹlẹ̀ ọmọ òwò èmi gan ibi tí mo wà wọ́n ti tẹ́ mi sáfẹ́fẹ́ rí o wò gbogbo fàájì ló ń sọ̀hún bíbà yìí mi ṣe ń fi rẹ́ lè bẹ̀ sanwó ni mi ń mẹ́nẹ sí mẹ́ni ah òun ǹtẹ̀ inú mi dùn gan ẹ̀ẹ́n bọ̀ kò sọ fún mi pé òun máa wà round wo ibi tèmi wà èmi ò ní lè kúrò ń bẹ̀ o fàájì fàájì wà ń bíbá ẹ̀ gan ni o wo twenty five k ni mo gbà ń bíbá ẹ̀ gáà yẹn tẹ́ pé ojoojúmọ́ ayé ló ń promise mi lamẹ́ríkà ọjọ́ wo ló fẹ́ fulfill ẹ̀ ọgbẹ́ni ẹ máa ṣe fàájì yìí mi ò ráyè mi ò wá mi ò wá ẹ máa jayé orin a máa ríra létà dẹ́yìn mo wà ń bíbá yẹn sí twenty five k kí wàá fa dúró owó mi lẹ̀ ìyẹn tẹ́ pé promise and fail ní látọjọ́ yìí mo lọ jàre. Dékúnlé Dékúnlé ah. Dékúnlé Dékúnlé ah. gbà mí o gbà mí o mi ma gbọ́dọ̀ sórí burúkú kẹ ẹ́ mi ma gbọ́dọ̀ sórí burúkú kẹ ẹ́ nọ́mbà kúnlé ti kú ah ah mi ò rí kúnlé mi ò rọ́mọ kúnlé òun ṣe báyìí o kúnlé òun ṣerú èèyàn báyìí kúnlé òun ṣerú èèyàn báyìí nǹkan kan gbọ́dọ̀ ti ṣẹlẹ̀ kúnlé òun ṣerú èèyàn báyìí mi ì rí kúnlé mi ò rọ́mọ wàhálà ti wà wàhálà ti wà. Ah. Hello, Àbá. Wàhálà ti ṣẹlẹ̀ o. Fọláwíyọ́, kí ló kí ló ṣẹlẹ̀? Ayé mi ti fẹ́ bàjẹ́ báyìí o. Mo ń fura pé mo ti wà nínú ìṣòro báyìí. Wàhálà báwo, àbúrò ò ní ṣe ọ́. Wí mi, wí mi. Gbogbo nǹkan tẹ́ ẹ ní kí n lò ni mo ti lò. Ọmọ tẹ́ ẹ ní kí n wá mo ti wà ohun tó kù ni pé tí bá bọ́ ọmọ ṣeré pátán kí n wá wẹ̀wẹ̀ tẹ ní kí n wẹ̀ lẹ́yìn ẹ̀ ohun tó kù nìyẹn ó ní mo débi tí mo fọmọ sí ni mi ò rọmọ o. ẹ gbà ọ jẹ́ kí ni ṣàngó ṣàngó olú orógbó. ìtò jẹ́ pa mi gangan ọmọ tó tẹ̀lé mi kúnlé mi ò róhùn náà kò dẹ́ ṣe bẹ́ẹ̀ ṣé wàhálà ò ti dé báyìí. Ah, ah, ah, wàhálà ńlá lẹ́yìn o wò mí wò mí má jáde o má jáde má jáde má jáde bọ́ọ̀ bá ilé jáde ah wo wèrè rẹ yóò ju ti lálùpọ̀ lọ mọ́ jáde o mọ́ jáde o ṣé kò wá sí ọmọ kankan ní ọ̀dọ̀ rẹ ń bẹ̀rù kò sọ́mọ kankan. èmi fúnra mi ni mo yọ̀ǹda gbogbo wọn pé kankan travel o ọmọ bíbí inú mi gan mo ní kó wà ní school mo ní kó wà bẹ́ẹ̀ fún dídí ọ̀sẹ̀ kan kó má wá sílé ibi ni mo sọ bẹ́ẹ̀ fún un ah ayé mi o ayé mi o Ah, wàhálà láre o. dádì ẹ eh, pé. Eh, fọláwíyọ ọmọ èwo nu. ọmọ ọmọ mi ni ọmọ mi ni ọmọ bíbí inú mi ni ọmọ ọmọ ọmọ tí mo tí mo bí gangan ni ọmọ mi ọmọ mi ni. ọmọ tó o bí ṣèbóbì ni. ẹ eh, bàbá dùn ọbẹ jọ ẹ àlọ́ ọmọ mi gangan ni kí ló ṣe lé. nù ìgbà tí mo lọ sí sùkúl tí mo dẹrẹ ní bọ́ọ̀dì mo dẹ̀ ní kí n máa bọ̀ ń lé. o wà lè pè mí kó tó di pé o wá sílé. Ah, mo mọ̀ pé máa wálé náà ni mo fi ń bọ̀. mo máa wá sílé òun ló ṣe lè pè mí kó tó wá sílé eh. tí bá ti travel nǹkan. mo mọ̀ pé lè travel náà ni. o mọ̀ kébi o lè travel wọ́n mọ̀ kébi o lè travel. bẹ́ẹ̀ àbí wà á ríran wò wà á ríran wò. hello eh, hello sir hello. Fọláwíyọ́ mọ̀ ń dá mọ̀ ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣọ́bìnrin ni wá wo dàkọ́ táwo ṣe ni. àlọ́mọ bíbí inú mi ni. adé sọ n ló ṣe bá a bá rà dán àáfẹ́ ìdẹ̀ṣẹ́ bọ́ ni. bẹ́ẹ̀ ṣé ọmọ ṣé ọmọ tó ń sọ lẹ́nu. ọmọ tí ń bẹ́ẹ̀ ń rẹ o bọ́ bá sì ti wù ọ́ bọ́ bá wù ọ́ pé kó ya wèrè ọ lè máa wò. ṣó ti gbọ́n pa wèrè lálùkùn rí bẹ́ẹ̀ ti o ti ó dàbí kó gbọ́ rí àbò ti gbọ́ wèrè lálùpọ̀ rí. mo ti gbọ́ rí mo ti gbọ́ rí. orí bó ṣe ya wèrè tó o gbọ́ o ti yé mi. gbé fóònù fún gbé fóònù fún. o ti yé mi ṣé o fẹ́ rú ẹ̀ nínú ẹbí ẹ̀. mo fẹ́ o mi ò fẹ́ o mi fẹ́ o. o fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ bá bàbá yìí sọ̀rọ̀. ọ̀ka ẹ̀ ṣèṣe ìṣègi ṣèṣe ìsọ́pẹ̀ ìtọ́tọ́ hmm, bá balẹ̀ kì í padà sẹ́nu mọ́ tí mọ́ lògùn àgbò mọ́rí ẹ tí mọ́ni kẹlẹ̀bẹ̀ mọ́lẹ̀ èyí tí mo wí ó dàṣẹ hmm, kíyè rẹ ọ́ra kíyè rẹ ọ́ra. Ah! ọ̀dẹ̀ mo jápa. Ah, ọ̀dẹ̀ wo ni. Ah, bọ̀bọ̀ tí mo lọ sọ́dọ̀ ẹ̀ ni ah, bọ̀ mo fẹ́ wá o if not because of eh, mọ́ńkele òun ló jẹ́ kí n wá bí báyìí. tí ọba jẹ́ ti mọ́ńkele o ò ní wá bí mm. Mm. ẹ ò ní wá. honourable ẹ̀yin ni mo ní bá sọ̀rọ̀ ó ti yẹ yín ẹwẹ inú ẹwọ ọ̀rẹ́ mi látòkè délẹ̀ ó yẹ kí wọn pọ nídìí owó inú ẹ máa fún ní nǹkan ẹ máa kọwọ sí lára kó jẹ́ kẹ́kọ̀ọ́ máa promise kẹ́kọ̀ọ́ máa sọ̀rọ̀ lásán kẹ́ ẹ máa mú ṣẹ kó dà. sikelewu sikelewu wọn náà tó ń pẹ̀lú ọbọjà wúrà ẹjọ ẹkọ kóra yín wá ẹ wá fẹ́ máa yẹ̀yẹ́ honorable councillor odidi honorable councillor akíngbadé ẹ fẹ́ máa yẹ̀yẹ́ mi mọ ibi tá a ti ń ṣe fàájì ẹ mọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ fi gba tàná ẹ mọ̀ fi wé tòní o ẹ tí gbọ́n pa ròyìn ayọ̀ tí ń lọ ń gbòòrò. pé kí nìyẹn. ẹ ẹ tí gbọ́n pẹ̀ rárá ọlọ́run ti ṣe dáadáa fún wa o wọ́n ti dá monday tiwa padà ìjọba ti tẹ̀ wá lọ́wọ́. ọ̀rẹ́ mi ò kú oríire. lásìkò tá a wà yìí nígbà tí ayé ti tó wa lọ́wọ́ yìí tíjọba ti bọ́ sọ́wọ́ ti wá yìí mm-hmm. ẹ wo ẹ gbádùn kù ni <laughs> ẹ mọ gbádùn bí ra mi síta ẹ gbàgbé bó ṣe ń lọ. honorable ẹ jọ ẹ máa ṣe ẹ̀kọ́ fún mi ẹ máa connect mi mọ́ ọ̀rẹ́ yín kan mú. <laughs> ẹ ẹ o èmi ló gbé mind o. ẹ̀yin babes mo wà ń bí o ẹ jọ ẹ fọwọ́n dé bí o oríire náà àbọ̀ wa kalẹ̀ o. ẹ ṣe adílẹ̀ ń bá yí látàárọ̀ tí ó bá yín dalẹ̀ ara dá sí i. Hmm. ẹ ṣẹ́gbọ̀ọ́ ṣẹ́gbọ̀ọ́ sílẹ̀ wù èmi ò lọ́rẹ̀ẹ́ o. Ah, ah, ah mi ò lórí gbogbo àwọn tájọ wà nù áùsì mo hétí wọn gan ni ah. mo hétí wọn gan ni o mo hétí wọn gan ni o sọ́dọ̀ mi yé yín ẹ má fọkàn sí látọ̀dọ̀ mi ẹ lè rí ìgboro. fọláwíyọ ah. fọláwíyọ mo sì wí fún ọkọ ọmọ ṣe ah. àbí wọn ò wí ọ gbà mo ní kó o má jẹ́ tì ọ́ má jẹ́ káwọn olóṣèlú ó tì ọ́. ah ajá tá a wí lọ́rọ̀ tí ó gbọ́ ní ìdájá ẹlẹ́gbà àgbòmọ̀mọ̀ tá a wí lọ́rọ̀ tí ó gbà ní ìdàgbò mọ́lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn tá a bá sọ̀rọ̀ tí ó gbọ́ irú wọn ní tìka àbámọ̀ bẹ́nu ká wí fúnni ká gbọ́ kò dàbí aláìgbọ́ ká sọ̀rọ̀ fúnni ká gbà kò dàbí aláìgbà àwí ìgbọ́ àfọ̀gbà lọ́pẹ́lẹ́lùbọ́ èké lérú mo wí fún ọ èmi ti sọ tèmi hm, ọdẹlẹ báyìí kọ̀tán. 에? 다디, 다디, 다디, 다디, 다디, 다디, 다디. dáadé ẹ̀yin fi oògùn mọ́ mi lájọṣepọ̀ ìkànnì yìí. dẹ́rù fún mi ẹ wọ́n sún mi di ọlọ́pàá ti fún Daddy, I regret it Derrick as my father. Bring down your voice. Bring it down, please. ẹ wọ́n sún mi ní kèrègbè tó fún tẹ̀jẹ̀ kúrò Daddy, you are a wicked soul. dára sí mi. òun náà ló ti rí ẹ bóyá o gbọ́ ni bóyá o rí ni but I'm so sorry please inú wọn fẹ́ bàbá yìí ń jẹ a kì í fẹ́ dí òbí wọn síta pa mí sílé má pa mí síta jọ gbogbo tó ṣẹlẹ̀ mórí bí iṣẹ́ iṣẹ́ iṣẹ́ èṣù ni. ẹbí èṣù right what's problem. gbẹ̀gbọ́n mi ẹlẹ́dàá tó ní kiri pété fọ́ ẹ̀jẹ̀ kúrò mi fọ́ délẹ̀ béèrè lọ́wọ́ yìí. Ah! ayérayé o ọ́fíìsì ṣé ìwo mi rọ̀ ni. madam this is total wickedness. fúláwìyọ ẹ ṣe wo gan ni mo ṣe ẹ náà tó fi sọ mí lẹ́sàn-án yìí mo dárò fúláwìyọ ti bá tèmi jẹ́. ẹ̀yin lè fa bẹ́ẹ̀ ni lọ́wọ́ o ìgbà tí mo nílò mọ̀dálì kí ẹ ẹ ṣe fún mi ah. ìgbà tí mo nílò alábàárò bí ìyá ìgbà ẹ̀rẹ̀ kọ̀ọ̀kọ̀ kò jẹ́ tuntun mọ́ ah. àbí bó ah. ṣe rí bí àgbélébù mi ó lakùfọ́ kèrègbè mi fún àdéhùn tá à ń dì sínú oúnjẹ fún wọn ìrẹsì mi ó bá ti sọ fún mi nígbà tí mo wà láyé ó bá ti sọ fún mi. àtàkàrò rọkọ pẹ̀lẹ́ ò tọrọ bí mo wá sọ fún yìí kò ní pé kí àkùfọ kèrè mi gbára lòdì. ìrẹsì mi ó jọ̀wọ́ bínú jọ̀ọ́ dáríjì mi. Darling, I'm sorry. <laughs> Ah, ah, ah, ah, ah. Yeah. Honorable. Honorable. Honorable. Honorable. Honorable honorable honorable ti kú nìyẹn. ta ló pa wọn. irú question wo ló ń bí mi léèrè yẹn èmi mo pa wọn bí a mo lagi mọ́ wọn lórí. honorable. ọ̀rẹ́ máa já tọ́ra wa jẹ ìrìn àjò láyé ìgbésẹ̀ ojoojúmọ́ ẹni tá a bá pàdé lóníbàárà. lóṣù tán. àṣẹ̀ṣẹ̀ ronde màjèsí. ṣègbéraga ọ̀rọ̀ ló bá ní rẹ́ra rẹ nílẹ̀ tóra wọn kàn wá wọn ò lè gbé nígbà wọn lè rẹni sílẹ̀ àwọn kan ń bẹ wọn ò lè jí wọn lè pa àwọn kan ń bẹ wọn ò lè túnṣe wọn lè bẹ. jọ. torí kò sóhun tó ní tẹ́nìkan ò ní.